alayhi wa sallam. ẹ̀yìn rúgbọ́ mi ẹ̀tẹ́ tí kẹ́ gbọ́ ìtàn yìí ní sókí àdísì ni ó ní Jabir bin Abdullah ẹgẹ́ bó ti wà nú ìmọ̀mọ̀ Bukhari àti ìmọ̀mọ̀ Muslim wọ́n ní Jabir qal kunna ma'a nabiy sallallahu alayhi wa sallam. Jabir ni àwọn ará nàbí sallallahu alayhi wa sallam. ìlàtì rìkọ́ ní àdúgbò kan sáńpẹ̀ ní àdúgbò kan wọ́n lọ lórí ìrìn àjò yẹn wọ́n lọ lórí ìrìn àti wọ́n àdúgbò rúgbà tí lọ láti Ìbàdàn síbi kan ọwá kan àdúgbò kan tẹ́ǹkù ní dáàtọ̀ ẹ̀kọ́ àlùbọ̀ náà fàídà. fàídà àtẹ́yìnà àlà ṣẹ́jà ọ̀tí ń bọ̀ ní ilẹ̀. mọ̀ ya ta bá rí igi kan tó yẹ sí pé ó sì ó hmm. lòjì Gbogbo wọn rí tó tóbi yẹn, a lè tí ń ti wàhálà bọ̀ látàárọ̀ tààràkìnà ara. Ara ní ọ̀gá wa ìwà ànábì wa sallallahu alaihi wa sallam. Wọ́n ní kú sinmi lábẹ́ igi ẹ̀gbọ́n wọn họ́nà ànábì náà. Hmm. Ọmọ akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ pa hmm. olùkọ́ rẹ̀ lè tí wọ́n yáta lọ bí kan ìtọ́ dára jùlẹ̀ yóò mú ìtọ́wà tí ọ̀dá rẹ̀ pé àfáà èèyàn mílíọ̀nù hmm. ìbámu kékeré sí làwà àwa àmì tí wọ́n ti yìí Mm. àwọn sàbí wọ́n ní wà náàbí wọ́n ní kò dúró lábẹ́ igi tó tóbi àwọn olùkọ́ wà bí táà hàn yìí ara wa sí náà fàjá àrọ́jùlọ mílíọ̀nù mọ̀ṣíríkì ìbẹ̀rí kan bá wá bá náàbí níbi abẹ́ igi yẹn kánàbí ti rẹ́ẹ̀tì lọ́wọ́ sallallahu alaihi wasallam nígbà tó dé sí ẹ máa fẹ́ rẹ́ẹ̀tì yóò fi nǹkan jà yóò fi síbi kan nígbà náà fi nǹkan jà rẹ̀ sí. wasaifu nabiyyi sallallahu igi ọwọ́ àsọ̀jẹ̀ sọ́lọ̀lọ́ ìbẹ̀rẹ̀ bá dé ọkàn sàárè mú nǹkan ìjà nẹ́bì sọ́lọ̀lọ́ bó ṣe yọ́ báyà nẹ́bì náà bá jí sọ́lọ̀lọ́ ọba jẹ́rù bà náà bá akàfà mú ni ọbẹ̀rù mi hmm. ó fíà àlẹ́bìwà àlẹ́lẹ́ bá gbọ́n tánà bí ó tẹ́nìkan bá jálù bí ọ̀bá sí èèyàn gan ọba sọ pé húyà ẹ̀rọ bà wọ́n jẹ hmm. ó tún mú dà lọ́wọ́ ó tún wá ń bí àlẹ́bìwà ìgbà tàhà fún ni so ó hmm. fi ẹni ọ̀bẹ̀rù ní ẹni tí ń lọ bí àtàkà fún inú ẹkẹ ọmọ fún gan rí pé àlẹ́bì ò ti ẹ̀wò sí nǹkan ó ti ẹ̀bẹ̀rù mi ẹni dáhùn ọmọ fún ó ti ẹ̀bẹ̀rù mi àwọn gan ti ọ̀rẹ́ bí lọ ànábì sọ́rọ̀ bá wà ọ̀tọ̀káàbù ni ọ̀bẹ̀rù mi ni kọ́ọ̀lù ànábì ni láàtì tó lè ànábì ni láàrin ẹgbọ́dọ̀ mi gbọ́dọ̀ bẹ̀rù rẹ̀ kọ́ọ̀lù ọlọ́ọ̀bẹ̀rù mẹ́rẹ̀ ta ní ìfẹ́ ìjẹ́ kó lọ́wọ́jú mi lọ́wọ́ tí mo ti mú dà lọ́wọ́ tí ò sí nǹkan lọ́wọ́ lọ́wọ́ tí wà lórí rẹ̀ ó tún kéré ànábì bá rẹ̀ kọ́ọ̀lù tí ànábì wá sọ ó ní àlọ́ ìgbà sọ̀rọ̀ ni ẹ̀ ọlọ́run ọba tó ga jùlọ tó sì kàyà òun ni ó lè gbà ní ilé mọ̀lẹ́mọ̀lẹ́ lọ́wọ́ rẹ̀ yamna'uni ni hàn ọ̀rọ̀ bí ń sábà yìí àwọn sàbí bá ti gbọ́ àlejò sọ fáwọn sàbí sọ fáwọn sàbí bẹ̀lẹ́gbẹ̀rẹ̀ ìjà àwọn sàbí bẹ̀lẹ́gbẹ̀rẹ̀ ó wú wọn sọba ilé kọjá ìyẹn ìkáníkù tí ẹ̀ sí mí nìkan kẹwọ́n náà lọ sí hmm. ànábì ọ̀sọ́ bá àwọn tàbí ọlọ́run bá ní kán gidi fatahadadahu ashabu rasulillahi sallallahu alayhi wa sallam àwọn tàbí bá dẹ́rù bàgbé tọ́wọ́ bá dẹ́rù ọ́dájọ́ lọ́wọ́ hmm. ju ìdàpadà láàrin rẹ̀ wọ́n ah, nípa báyìí ah, ah, ìta fẹ́lú bẹ́ẹ̀ ni pé ó ní ta ló lè gbà ọ́lẹ̀ lọ́wọ́ mi kí àná fi sọ ó ní àwòrán tọ́wọ́ bá wà wá ní ìsìnkí lábẹ́ sọ ìlú kẹ́mí làmà wò ẹni tó practice kìíní yìí tí ó náà ní àlọ́wà Muhammad sọ́rọ̀ torí bí ìgbànira nìyí tó yẹ kó sọ fáwọn tàbí nínú ọlọ́kan kò rẹ̀ ó sì fi jẹ́ àlọ́wà Ibrahim ààrẹ ìṣọ́lá náà nínú hadith dáwà àti ká man shahida an la ilaha illallah wahdahu la sharika lahu ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ونعني وأن محمدا وأن محمدا عبده ورسوله بطل جري بيا نبو محمد صلى الله عليه وسلم أي روسيا لا ما بان أتجاري سواني محمد ونعني محمد ابن عبد الله ابن عبد المطلب سيد الأنبياء وخاتم النبيين ينتاز يعني بيا صلى الله عليه وسلم نبي أو أهو كوي لكيون آه، النبي نبابا oni baba baba o dun ni ra o ni ya o ni ya iya o la ni gbogbo nkan ti e ma n jami irin elu ni sallallahu alaihi wasallam jẹ́rìí yìí pé muhammad abdul ẹrú sí ọlọ́run ọba ní ọ̀rọ̀ sóòlù bí ṣe rẹ̀ níbo ló ti wá abdul ẹrú sí ẹ bá tún ẹrú sí ìtumọ̀ ẹni pé kì í ti màláìkà hmm. ìtumọ̀ ẹni pé kì í ti ọlọ́run hmm. ẹni tí bá ń jẹ́ kìí dẹ́ ṣe ẹgbẹ́ ọlọ́run kìí ṣe igbákejì ọlọ́run ọba kìí ṣe assistant ọlọ́run ọba fọ̀rọ̀ sí sallallahu alaihi wa sallam àbúrò màlúù ẹrú sì tẹ́ kú gán rẹ̀ lẹ́kọ̀ọ́ bá gbọ́ àdábẹ́ àmọ́ yẹn náfìlà tẹ́sẹ̀ rẹ̀ wù sallallahu alaihi wa sallam tani wọ́n yẹn náfìlà fún ẹ̀ńtọ́ dání yẹn náfìlà fi ṣe ọlọ́run ọba gbogbo nǹkan tá a máa ń pè lọ láti máa ń pè yẹn lọ́mọ ènìyàn ọmọ ádámọ̀ yẹn èèyàn tó jẹ́ ojúlówó ọmọ ádámọ̀ gbogbo òun yẹn níbẹ̀ àdébọ̀ Muhammad sallallahu alaihi ọlọ́wọ́ bá ti pé kún ìnàmà àna bàṣàrù. kún ìnàmà àna bàṣàrù mithlukum yuha ilayya أنما إلهكم إله واحد قل إنما أنا بشر مثلكم ọlọ́run ní ìwà ànábì kéde fún wọn mọ́jà wọn rò gbogbo ọlọ́niwà náà fi kéde fún wọn kóòlù gbogbo kúlé náà lọ́kùnrin ní pé mọ́ ìyọ sọ lábẹ́lẹ̀ hmm. kéde ẹ̀sà yé ni kóòlù kéde báwọn èèyàn jáyọ ọgbọ́ pé ìnàmà ànàbàṣọ mo lẹ́nu ti wá rí Muhammad ń báṣà ọdún wà lẹ́sà kàdìbáṣà hmm. bẹ́ẹ̀ máa kọ́ nínú oyin bí Muhammad èèyàn ni wà lẹ́sà kàdìbáṣà kì í tó ń dí èèyàn kí wá nígbà náà kì í sí èèyàn tuntun dé èèyàn ọlọ́run ní ìnàmà ànàbàṣà ìsọfún pé èèyàn ní mí méjìlókùnrin tí ẹ pé bẹ́yìn náà ti rí náà ni mo ti rí ẹni ògbọ́n náà lọ́kùnrin mm. ẹ̀rọ mọ̀ pé ẹni tó lọ́wọ́ bá ti sẹ̀rí àyè rán ti sàrẹ́gbọ̀ Muhammad ó ti bọ́pá bọ́sẹ̀ ọbọ́pá bọ́sẹ̀ kúrò níbi kẹ́nìkan ó gbé kọjá abúlùwò wọ́rọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ti gbé ànábì kọjá èyí tọ́lọ́wọ́ bá gbé sí tó náà sí ọdún bẹ̀rẹ̀ wọn wà ẹlọ́rọ̀ kí ànábì Muhammad sọ́lọ́lọ́wọ́ ó ti bọ́pá kò lọ́dọ̀ rẹ̀ hmm. ẹni pé irú ẹni bẹ́ẹ̀ kì í sọmọ lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹni pé irú ẹni bẹ́ẹ̀ ó ti jìnnà tìfẹ́tìfẹ́ tí ojú ọ̀nà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam irú ẹni bẹ́ẹ̀ kò sí ní ẹni tí ọba ànábì wọlé ọ̀la mi èdè tí ò sí ní tànábì wí kọ́lọ̀ mọ̀ pé kò sí ní tí bẹ́ẹ̀ nípa báyìí ànábì wa alaihi salatu wassalam onígbé ọ̀rọ̀ yìí kalẹ̀ nù hadith tá hadith tanka ìgbé wọ́n ni wà ṣẹ́hìdà anna muhammadan abdullahi wa rasuluhu lọ́bá jẹ́rìí kí ẹrú sọ́rọ̀ ní ànábì òjíṣẹ́ rẹ̀ sí ní bí ó kọmítà náà dìndé náà ni ẹrú sí òjíṣẹ́ òjíṣẹ́ ní àwọn ènìyàn jẹ́ ẹrú sí gbogbo wa láti gẹ́ni nàìjẹ́rẹ̀ ẹni pé gbogbo ibi títí ń jẹ́ bá ṣàrù náà ní ìjẹ́ ènìyàn rẹ̀ ẹni pé ẹrú sí tọ́jẹ́ làwa náà jẹ́ sallallahu alaihi wasallam ṣùgbọ́n ìjẹ́ òjíṣẹ́ rẹ̀ yìí òun náà ló fi ju gbogbo àwẹ̀ ló fi yẹ pé ó fi sọ́nà ara rẹ̀ pé yóò ha ilẹ̀ yìí. yóò ha ilẹ̀ yìí. ní tí mo fi jìnnà rárá mi tánàbí sọ̀nà sallallahu alaihi wa sallam. tó nípa báyìí ẹnikẹ́ni tó bá gbé ànábì kọjá ayé rẹ̀ ẹ máa fi gbogbo ẹnu sọ fún yín bí ẹni bẹ́ẹ̀ kì í sọmọ lẹ́yìn ànábì Muhammad sallallahu alaihi wa sallam. nínú àwọn àwòrán táwọn ẹ̀sìn gbé ànábì kọjá ayé rẹ̀ ọ̀pọ̀ òun náà ní àṣejù bàbá àtìtẹ́ mm-hmm. àwọn ìbára máa gbé ní àṣejù bàbá àtìtẹ́ àwọn èèyàn sàṣejù pẹ̀lú ànìyàbì sọ́lọ́lọ́ bẹ́ẹ̀ bá sàṣejù láyé gángé ètò ayé wọ́n á ní forty thousand salary lówó oṣù rẹ̀ náà lówó oṣù rẹ̀ lóṣooṣù tó àmọ́ gbà tàbí mm. kò jù tó fi jẹun lọ ọwá fẹ́ ṣe ayẹyẹ kan ọwá nínú aṣọ fẹ́ mú fún aṣọ 20,000 ní fire náà lẹ́fẹ́ mú fún ọmọ fún títà sí ìjì ó sì kẹ̀tẹ́ léyìn bá sàtìjì nípa ẹ̀sìn náà yọ kẹ̀tẹ́ wájú ọlọ́wọ́ bá gbogbo ẹ̀yìn aláṣìjì pẹ̀lú àjẹ́gbà Muhammad ọ̀rọ̀ rẹ̀ òun lọ́sọ̀ wípé abudu hu rọ̀sùn ó ní ẹrú ẹnikẹ́ni tó bá sọ pé ànábì sallallahu alaihi wasallam tó bá ní ànábì olóòjì sọ̀rọ̀ àwọn èèyàn kọjá ayé wọn wọn ní ànábì olóòjì èèyàn ní nàmá ànà basharun ní èyí ní olóòjì ń bọ́lẹ̀ ju àyà ní nàmá ànà basharun ní wọn ní ànábì olóòjì láì lẹ́rìí kankan àṣejù nù wọ́n tọ́ ọba ti di sọ́fìn àfá àti ń gbọ́ mi ọmọ kí ó ti ń gbọ́ náà tọ́ má gbọ́ igbó má má sì gbọ́ ìhànà má hmm. kí wọ́n máa sọ pé ànábì olóòjì ẹ̀sọ̀ fún ọ̀pẹ́ ọlọ́run bá sọ pé kọ́lé ìnà máa hàn àbá ṣàrọ́ ẹ̀ lẹ́rìí kẹsàtẹ̀ fún ànábì olóòjì tàbí kí wọ́n sọ pé ànábì wa sallallahu alaihi wa sallam ìmọ́lẹ̀ lọ́lọ́run ti dà hmm. Hmm, pé ìmọ́lẹ̀ lọ́lọ́run ti dà ànábì wọ́n ní tánàbí bá rìn lọ báyìí ara wọn àti ìjúbà bá ṣe tẹ́ wọn nù wọ́n tánàbí ti bá rìn lọ ìmọ́lẹ̀ ni wọ́n tánàbí olóòjì ẹ̀yìn tá a wílẹ̀ kan náà gbogbo ilé ìrọ̀ pátápátá ló fi jẹ́ sí pé ànábì sallallahu alaihi wasallam tó bá wà ń bí kan tó bá ikú kọ̀ọ̀kan bá wà ń bẹ̀ kọ̀ọ̀kan lè wà ń bẹ̀ tó bá ipá ànábì bá jẹ́ ìmọ̀lẹ́ ni wọ́n ní mọ́ta iná sí mọ́sálásí ànábì sallallahu àbí wọ́n tàn kí mọ́ gírí mọ́ kí ìṣá ìlàyé sallallahu alaihi wasallam wọ́n sì máa tanná tí wọ́n bá wá tanná ní kí àdíìsì rẹ̀ kọ́ wà mutawatir ọ̀yẹ kí ẹgbà wà rẹ̀ ah tán tí wọ́n ti ń ta àtùpà tẹ́lá bí bá dé báyìí ìmọ̀lẹ́ ọgbà kí ni yọgbà gbogbo mọ́sáàsì ni sẹ́rí bí rọ́lẹ̀ ń pa ẹ̀yìn sí ní òpó wà fún àwọn wọ̀nyí ẹ̀lọ́ túbà lọ́sọ̀lọ́ ọ̀rọ̀ wọn bá wọn kò kó lè lò kó kẹ́sí bó ń bá wọ́n bá fẹ́ gbogbo nǹkan dáhùn yọrọ ni kò sí dúdú ànábì àrí ìsọ́lá tó wọ́n sẹ́lá ó jẹ́ pé àìṣà lọ́dí ọmọ àìníhà ìyàwó àgbẹ́ni títí àìṣà ìyàwó ànábì wọ́n sọ́nà lọ́wọ́ àrí wọ́n sọ́nà hadith náà Bukhari gbà wá ó ní kuntu amuddu rijli fi qiblati nabi sallallahu alaihi wa sallam. oníta nàbí bá ń ṣe náà fílà lọ́wọ́ báyìí wọ́n á máa lóòrùn nínú lẹ́nu wọ́n á máa ń nàṣẹ̀ sí kíbílà nàbí ànábì tí ń kírun lọ́wọ́ ànábì ò Báyìí wọ́n lọ́dún balẹ̀ ní ààrẹ tẹ̀yà ààrẹ ìyàwó mi tún ti wà ní iwájú mi fagamata ni. Yọ́bà àti ẹ̀rẹ̀ mi kò pé kó wọ́n yọ́ fa ẹsẹ̀ òun kú. Káníbà náà bí ti látòrí ẹsẹ̀ lànàbí fi ara fi gbé kó ń bẹ́ẹ̀ tó ọ̀pọ̀ pé àrí ní pé kùránì ìmọ́lẹ̀ ọlọ́run pa ànábì ní ìmọ́lẹ̀ náà lọ kùránì ọlọ́run pe àrùkùránì ní ìmọ́lẹ̀ ìwádìí pípa wá pé kùránì sí bí òkùnkùn pé ìmọ́lẹ̀ ọgbà bẹ̀ náà àwọn ìmọ́lẹ̀ dá ìfojú rí ní ọlọ́run pe ànábì wa Muhammad sallallahu alaihi wasallam eh, àwọn láti ti wá sọ pé kì í sọ̀rọ̀ ilé mọ́ tó bá débì kaba ìmọ́lẹ̀ ọgbà ẹjẹ́ ká máa tẹ̀síwájú gbólóhùn méjì ànájì wí nínú hadith ní pé abduhu àti parí abdu ìwà abdu ní kí ẹrú sí ní ànájì èèyàn kì í tó lọ́mù ẹ̀dá ní kì í sẹ́ntí ń dá nǹkan ẹni tá ń pàṣẹ lórí ẹni kì í sẹ́ntí ń pàṣẹ lórí ẹ̀dá ènìyàn ẹlẹ́ẹ̀kejì wà rọ̀súùlù òjìṣẹ́ ayé àlùmọ̀gbọ̀n tó bí mọ̀ ó hìyà rẹ̀ ọlọ́run gbé dìde láti máa jíṣẹ́ rọ̀súùlù òjìṣẹ́ ọlọ́run ọba tàbí wá rẹ̀ bí ìṣe èèyàn tàbí wọ́n tó jìṣẹ́ fún gbà náà mm-hmm. àwọn ẹni sẹ́ni ẹni tó rẹ̀ ń sẹ́ni lọ́gbà rẹ̀ ọlọ́run bá sọ sọ́tọ̀ alẹ́ ìmọ̀ràn laqad manna ní rọ̀sùn òjìṣẹ́ náà mm-hmm. kò pè irú ikú nípa nàbì máa sọ́lọ́lọ́wọ́ àyẹ̀wò ẹ̀ẹ́fẹ́ kò sí ní tí wọ́n pa nàbì ọ̀rọ̀ àwọn kan sọ pọ́nà ànábìgá jọ lọ́nà lọ ẹ̀rọ tó bá lọ ka búrúdà búrúdà bùsọ̀rí ọba pọ́sọpá ànábì jọ lọ́nà lọ wà ní nàmì náà olómi ka ilmọ̀ lọ́wọ́hí wọlé kọ́lá wọ́n ní máa ànábì díẹ̀ nínú máa ànábì ni ìmọ̀ lọ́wọ́ àti kọ́lá ìmọ̀ lọ́wọ́ ìmọ̀ fún wọ́n ní díẹ̀ lọ jẹ́ ah. ẹ̀jẹ̀ sí pé ìmọ̀ ànábì ti máa ti ọlọ́run lọ nìyẹn

jíjẹ́ tí ànábì ń jẹ́ Rasulullah tí ń jẹ́ ìṣẹ́ ọlọ́run ọba ó tún kó ọ̀rọ̀ sẹ́nu gbogbo àwọn bídà àtàwọn bàbá wa láwọn tẹ̀lé wàjádínà tọmọ mm. wàjádínà ni ìjẹ́pù ní wàjádínà àwọn wàjádínà àbá àná àwọn ìtàn bàbá wa fi lílẹ̀ mm ó sì ń dá ọ̀rọ̀ padà fún gbogbo àwọn bídá àti fún gbogbo àwọn ọ̀lẹ́bíná àbá bí bàbá wa láàmà tẹ̀lé òkú gbé ara rẹ̀ kò tẹ̀lé bàbá rẹ̀ níbi aṣọ tí bàbá rẹ̀ wọ̀ òkú gbé ara rẹ̀ kò tẹ̀lé bàbá rẹ̀ nírú ilé tí bàbá rẹ̀ gbé wò òkú gbé ara rẹ̀ kò tẹ̀lé bàbá rẹ̀ nírú abọ́ tí bàbá rẹ̀ fi jẹun ibi abọ́ alámọ̀ níbi ìsàásùn ni bàbá rẹ̀ fi ń dáná alámọ̀ tí wọ́n fi máa dáná ìwọ náà tí wọ́n padà síbẹ̀ náà nípa báyìí tó bá dé bí ẹ̀sìn yóò máa sọ pé àwàjẹ́ ah, jẹ́ bá àwọn bàbá wa lámàjẹ́ so wà á nìyà muhammadan abduhu wàrọ̀kọ̀ ìjẹ́ ànábì tí ànábì jẹ́ òjìṣẹ́ ọlọ́run ọba yóò fi yára pé kò sẹ́nì kankan tó gbọ́dọ̀ mú sẹ̀rí àwà bá wa ọ̀sìn tánà ìgbà mú wa bá wa sọ́nà bọ́ wa bẹ́ẹ̀ni kan bá mú kankan wá ọlọ́lọ́mọ oríṣiríṣi sẹ̀rí àti ẹ̀sìn dálẹ̀ ò pè ó dà ò sì kọ́ mọ̀ dà ìmọ̀mù náà dá òrùbù dá kòkòrìbalẹ̀ dá fátíhà dá mẹ́fà tún sálámà tán ìdí àwọn òtún mẹ́nu bá wọ́n máa ṣe káàkiri ìní ìmọ̀sáàsì ní kọ̀kan jísí kébìlà wọ́n pariwo pariwo wọ́n lágídí pípa wọ́n sáàdì máa ṣe náà ẹ̀yà dáhùn sọ nípa báyìí kọ́wùlù ìtànàbì sọ pé wọ́rọ̀ sí olùkú òjíṣẹ́ ọlọ́run ọba ìgbàlẹ̀ ó fi yẹ ọkọ̀ gbọ́dọ̀ gbà fáìlì tí ẹ bá ní ànábì sọ báyìí sallallahu alaihi wasallam tó bá takun tí bàbá rẹ ti kọ ẹ̀ ló tí àfá rẹ ti mọ̀ ó gbé ti bàbá rẹ àti ti àfá rẹ ó gbé tẹ́gbẹ́ kan gbà náà tó gbà pé Rasulullah tó bá ti wá gbà ajásí pé ó ti gbà pé bàbá rẹ ní Rasulullah hmm. torí pé òun náà mẹ́sìn wá lù hmm. àbí gbogbo dáwọn yẹn ti àwọn àfá kan náà lọ Eh? wọ́n ní àfáàrí wọ́n ní tíra ilé ìwò tánátánà ni tíra ilé ìwò tèèfì eh, ní ẹ̀yìn ní kanáà aláwọ̀ máa ń tàbí sàlám lẹ́yìn ìwọ̀n ni eh, tàbá kírun tàbá ti fẹ́ ní ó tí máa bá ń kírun lọ́wọ́ àwọn ìjẹ̀mọ́ ẹnìkan rẹ̀ dáni ọmọ ọ̀rọ̀ Allahu Akbar gbogbo ilé àwọn kanáà lọ dálẹ̀ tẹ́ ẹ bá ti lè gbà pé náà lẹ́mọ̀ ẹ̀sẹ̀ tó sì yàtọ̀ sí tàn náà bí wà mú wa sọ́lọ̀ lọ́rọ̀ ẹ̀ ẹ̀ka gbogbo ẹnu sọ fún wa ni ẹni sọ fún wa pé àwọn ẹyẹn náà ti di kínú òjìṣẹ́ ọlọ́run ọba ni torí pé ẹ ti fi tiwọn náà ṣe déédéé ti àyíkájú sọ́lọ̀ lọ́rọ̀ wọn náà ti mọ̀ pé ànábì ni abuduhu wà tó bá gbà pé rọ̀súlù lọ́hìn ní ànábì gbogbo nǹkan tó bá ìtakò ìlànà ànábì ó jù lẹ́yìn tẹ́ máa sọ fún ẹ èyí mm. gbọ́ mi arákùnrin ìta afẹ́ kì fún aláàrin òun náà ni pé mọ́tẹ̀lẹ̀ ní bídí ààrẹ yìí mọ̀ hmm. wọ́n ti tẹ̀lé àwọn wàjáde ní àwọn bàbá wa láàmà hmm. tẹ̀lé mọ́tẹ̀lẹ̀ wọn mọ̀ ṣòro ń bídí à ń bẹ̀ àwọn alátẹ̀lé àwọn bàbá wa ń bẹ̀ hmm. ní ẹ̀sìn náà àkókò ọmọkùnrin bàbá rẹ ni ṣùgbọ́n ọmọkùnrin lílé ìtọ́jẹ́ sí pé ó fi wá kọlu ìbínú ọlọ́run ọba àpọ́nlé bàbá rẹ ni pípò tún ṣe níbi tó bá kù sí àpọ́nlé àwọn òbí rẹ ni pípò tún wọn ṣe níbi tó bá kù sí kìí Ànábì wa alayhi salatu wa salam ọdún tẹ̀síwájú àti parí ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ẹ̀rí alákọ̀ọ́kọ́ gẹ́gẹ́ bí tó wà nínú ẹ̀kọ́ torí kọjá lọ́sẹ̀ tó lọ òun náà ni pé màníṣẹ́ ìdá ńlá ìdá wà ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ni pé wà á nà Muhammadan ẹmu sọ́wọ́ ọ̀tún yín ẹ̀yin ló gbọ́n alákùn ẹ má ti sọ́wọ́ òsì ẹ̀rí sọ́wọ́ ẹ jẹ́ ká lọ sí ẹ̀rẹ́ ẹlẹ́ẹ̀kẹta ẹjọ́ bá ẹ̀nà ìrìn gbé kalẹ̀ sallallahu alaihi wa sallam wa ah, qawlu wa anna Isa abdullahi wa rasuluhu tó bá tún jẹ́rì ẹ̀rẹ́ ẹlẹ́ẹ̀kẹta tó bá tún jẹ́rì pé ọ̀gá kan náà wà nínábí àgbà yìí olókìkí ni torúkọ rẹ̀ jẹ́ Isa ànábì wa Isa ànábì alápọ̀ni ànábì ẹni kí wá lórúkọ rẹ̀ ìròyìn mẹ́rin ní ọ̀fún ìròyìn mélòó ni wọ́n fún ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin ìyàn ọ̀gbọ́n mọ́ láti ọkàn rẹ̀ pẹ̀lú ànábíwá àgbà yìí kí ni mo pè ànábíwá àgbà lórí òkè tí ń tí ní ànábì èyí sáwà láàrin àwọn ànábì ọlọ́run nígbà tí wọ́n ń ka àwọn ànábì ọlọ́run ní ẹjọ́ gà á sọ́lọ́ bá wà ní ìlú pàtàkì tí wọ́n ka àwọn tọ́jọ́ gà nínú òkè tí ń ọ̀rọ̀ hmm, àwọn nǹkan náà láàájẹ́ ìlara nílùú àìsàn àìsàn àìgbàgbà abúlùwá ọ̀rọ̀ tó átùgbà pé ọ̀kẹ́lì mọ́tò ayọ̀kọ́ átùgbà pé wàrú òfin ẹ̀jẹ̀ ká tẹ̀lé ẹ̀kọ́ àwọn ẹ̀rí mẹ́rin tó gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú ànílùú àìsàn tó bá fẹ́ bá àánú ọlọ́run ọba pàdé tó bá fẹ́ jẹ́ tó níta òfin ìtọ́yẹn tó dáadáa hmm, àkọ́kọ́ ni pé kágbà tí ẹrú sìn ọlọ́run ọba làbẹ́lú àwọn ìṣà kí mọ̀ pé kì í ṣẹrú ọlọ́run ẹrú sìn ọlọ́run ọba àwọn tí ò sìn ọlọ́run ọba lẹ ẹrú pọ́nbílé mm-hmm. ànábì Ìsá ẹrú sìn ọlọ́run ọba sallallahu alaihi wasallam kí gbogbo alẹ́ láti ẹnu kò pé ó sìn lọ́run àtọ̀tún àtòsì gbogbo ilẹ̀ ìtọ́ pé ó sìn lọ́run ọba àbí ò sìn lọ́run ọba ẹni tí ò sìn náà Jésù ni ó sìn ẹ̀ ànábì Ìsá sìn lọ́run ọba ṣe ló jẹ́ gbọ́dá ti máa pé ẹrú sìn ọlọ́run ọba kí ni mo gbé jẹ́ ma. ẹrú sìn ọlọ́run ọba. nígbà tí ó kọ́kọ́ sọ̀rọ̀ náà lẹ́kọ̀ọ́ àìtọ́lọ́ wọn sọ ní táà nàbì èyí sá kọ́kọ́ wí nígbà tó dórí rẹ̀ ayé nusrat mariam àyà tẹ́ ti ọlọ́run ọba sọ pé. kọ́lá ìní abẹ́dù ọ́ àtàní alkitaba waj'alani nabiyya. àkọ́kọ́ ọ̀rọ̀ náà nàbì èyí sá tí ó kọ́kọ́ sọ nígbà tó dórí rẹ̀ ayé ìní ó tún hmm, very well Abdullah hmm. ẹ̀bùsẹ̀ hmm. ọlọ́wọ́ ọba hmm. ní mi ẹni tàbí náà èmi ní pé ẹ̀bùsẹ̀ ọlọ́wọ́ ọba ẹ̀rí ẹ̀dá kejì tá a gbọ́dọ̀ jẹ́ lára anábì wa àlẹ́sẹ̀ ọdún a gbọ́dọ̀ gbà pé òjìṣẹ́ alápọ̀nlé ẹni ọ̀wọ̀ ẹni iyì ẹni ìbùkún òjìṣẹ́ àgbà ní ànábì wa àìsàn ẹ̀rọ sọ́ọ̀tì máa ń dá ẹ̀ 75 ọlọ́run ọba fi rinlẹ̀ fún wa pé mọ́lì máa ṣe ìṣàbọ̀nù mọ́lì. mọ́lì máa ṣe ìṣúbẹ́nu márùn رسول قد خلت من قبله الرسل وأمه صديقة ما المسيح ابن مريم إلا رسول أنا òjíṣẹ́ ni ṣe orúkọ kò ló ìtumọ̀ ẹni pé ànábì wa Ìsá kò lórúkọ méjì jù kíni lọ òjíṣẹ́ ọlọ́run yàrá jùlọ ẹni òjíṣẹ́ ọlọ́run ẹni àbíyí ni ẹni àpọ́nlé ni ẹni ẹ̀yẹ ni ẹni òkè ni ìròyìn ẹlẹ́ẹ̀kẹta ta láti ọkàn ẹ̀fẹ̀ náà lẹ́gbẹ̀ẹ́ àríṣà ẹgbẹ́ bó ti wà nínú hadith dáná tá n náà ni pé ọlọ́run ọba wa subhanahu wa ta'ala ọjà ànábì wa àríṣà pẹ̀lú kún hmm. pẹ̀lú kíni kún ah, àwọn afáàkùn fàyàkùn bẹ́ẹ̀ ọwá kó méjèèjì papọ̀ pé wọ́n náà tún ní kún wọ́n náà tún ní ẹ̀yìn àmọ́ pa àwọn ènìyàn hmm. ẹgbẹ́ sí òkun fáyà kù ní ọ̀bọ wíwọ́ ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìyípadà ni títí pé mo mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìwọ́ tó ń gbọ́nu bí ọ̀jẹ́ sí òkun fáyà kù mi ò mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn ni bóòlù ló ti láyà láti sọ ààrẹ ní kún fáyà hmm. ẹnì kankan ò lórí gba kún lásága bó wà ní fáyà kún ní oṣù wájẹ tiẹ̀ ṣe hmm. nípa báyìí nítorí wọn bá ti ń pàṣẹ ayé náà ní kún kún lọ́lọ́wọ́ bá ń lò fàyàkó léṣe lè dẹ́ ìdíjẹ́ sí náà ń tọ́lọ́wọ́ bá fi dá ẹ̀rẹ́ lọ àìsà kún fàyàkó náà iná ìlọ́lọ́run ti fi dá ẹ̀rẹ́ bí wọ ádámù àìsà sọ́tà á lè mọ ayá 59 kí ọlọ́wọ́ bá sọ ọlọ́wọ́ bá sọ pé ènìyàn náà bọ̀wọ̀ إن مثل عيسى عند من تراب ثم قال له فيكون ọlọ́run ọ̀dá mm-hmm. ànábì yìí sẹ́ látara ìpẹ́ǹtì mm-hmm. ṣùgbọ́n dáadáma látara èèpẹ̀ mm-hmm. ṣùgbọ́n nǹkan tá a ti dáadáma látara èèpẹ̀ tó fi dèèyàn náà láti dá Ìsá alayhi salatu wa salamu náà látara ìyá rẹ̀ bákan náà kì í sí ìpẹ̀lẹ́ láwọn fi dá ànábì yìí ẹ̀yíṣà àyẹ̀sọ̀rọ̀ ṣùgbọ́n tí a fẹ́ ti wé ń bẹ̀ ní pé ìtọ́pa ẹ̀yíṣà àtàwádámà papọ̀ òun náà ni ṣùgbọ́n kọ́ọ̀lá. ṣùgbọ́n kọ́ọ̀lá làwù kún fàyàkùn. kún fàyàkùn. inú àjọ kẹrẹ́ kẹrin tá a gbọ́dọ̀ ní inú ìgbàgbọ́ wa pẹ̀lú àmẹ́lò àyẹ̀sọ̀ àyẹ̀sọ̀rọ̀ lẹ́yìn ká mọ̀ pé ẹ̀mí tọ́lọ́wọ́n ọba ti sára in tó fi kún fàyàkùn dání tó tún wá fi ẹ̀mí sí mo lẹ̀mí ti wá látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ọlọ́ọ̀bá ló fẹ̀ ní àrànjẹ́ ẹgbẹ́ bọ́lọ́n ti máa fi ẹni gbogbo ẹ̀dá rẹ̀ ránṣẹ́ torí ń bí ń jọ́ tí èèyàn bá lóyún kì í sígbà náà ti wà ní oyún ní gbogbo dókítà náà lọ́tẹ̀ sí fáìní rẹ̀ yá ni ẹ̀mí ò tó so bọ́nà wọn bá ti fi ẹ̀mí ránṣẹ́ sí ànábì wa ní tó jẹ́ kí ànábì Ìsá ó di ànábì Ìsá ni Sọ́dọ̀ Mọ́ríyàmù àyà 19 bákan náà, ọlọ́wọ́n bá sọ pé. Ọ̀rọ̀ ìnáma àná rasúlù rabbiki li ahaba laki gulaman zakiyya. Bẹ́ẹ̀ o ti pè ń gùlámù, ìyá yẹn pé ìyá tó bí ànábì Ìsá ti mọ̀ pé ọkùnrin lòun ó ti kíni, lòun ó bì, ó lè gbó bì. Li ahaba laki lọ́pẹ̀, mo fẹ́ ti ọlọ́run ti mo fẹ́ fọ ẹ̀bùn gift hmm. níta bá pín gift ìrọ̀rùn máa wà bẹ́ẹ̀ olóbi jẹ́ pé pẹ̀lú ìrọ̀rùn ní ìyá wa mùríà tó fi tọ́jú ànábì wa ẹ̀yíṣà àyíṣà torí pé gift ọlọ́run bá pè fún ní tó bá jẹ́ gift fún ẹ̀kùn tó ní dáyà láàmú hmm. àbí ẹnìkan bọ̀ ní sílẹ̀ ó ní gift náà wá jẹ́ wá ń gun ọ lórí ṣé gift nìyẹn hmm. ṣé gift mà ó gbé káà fún ọ bó ṣe kíkì ẹ̀ báyìí ní ní gbogbo pẹ̀túnú rẹ̀ ló tú dànù ní tọ́yà fọ́ ní olè rìn mọ́. ọkẹ́ àdúgbò gíftì ti wó ni ọlọ́run ọba fa ìyàwó mariam. ahabala ti gbàmà zakiya. bẹ́ẹ̀ náà sọ́ọ̀tì alẹ́ ìmọ̀ràn àyà forty seven. قالت رب أن يكون قالت رب أن يكون لي ولد ولم يمسسني بشر ó ní yé bàbá ọlọ́wọ́ bá mi ò báwo ni ìmọ̀ríàmù ní pariwo yẹn báwo ni ti wá bímọ màá ti wá lóyún tí mi ò sì lọ́kọ Ọlá fi àmúta sí ní báṣọ́. Mi ò lọ́kọ mi ò rálè, bó máa ti wá lóyún kọ́ọ̀là. Ọlá kàdá rí kí ìyá àhùyà kúrúkú máa yà ṣá. Ẹni tó afá ní ẹmọ́, ọlọ́run pa ní ẹmọ́ kò yíyọ ni, kàdá rí kí ìlà. Ọlọ́run yìí ṣe àkọ́kọ́ tí ó kọ́kọ́ rè lọ́ba ti rí kàdá rí kì kì í ṣe pé tuntun lọ́jọ́ nù. ní ah, tọba ní kàdáàlì kìí ní pé o ti jẹ ńlá nìyàn náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní pé kìí sàkọ́kọ́ oúnjẹ rẹ nu ọlọ́run bá sọ pé kàdáàlì kìí sáàmù yàkùnkù máa yàṣà ọlọ́run mọ iye tọ́lọ́run bá ti dá láìní ìyá láìní bàbá táwọ̀ ọmọ jùmílì káfẹ́ àfikún ọlẹ́ láti jẹ́ kọ́fà kàdáàlì kìí lè sàkọ́kọ́ sí ìmì ọlọ́run òkìtì lè sàkọ́ta lọ́dọ̀ ọlọ́run ọba Kàdáríkì láhú. Yàkùnkù máa rẹ̀ ṣáà. Bọ́lọ̀n ti ṣe é nù ìdákọ́dọ̀ ọmọ. Ìdákọ́dọ̀ amúrọ̀hún fa ìnàrà yàkúlú láhùkún fàyàkú. kún, tó sọ nípa báyìí àlejò àìsàn àìsàn àìsàn àjọkà mẹ́rẹ̀ẹ̀rin ìyá ọ̀gbọ̀rọ̀ mọ́ ni tọba fẹ́ dún tàwọn èdè ẹ̀rí pé wọ́n mùsùlùmí ti ẹ́ dáa púpọ̀ gbogbo àwọn ànẹ́bí ọlọ́run lọ gbàgbọ́ wo bá ti ń ròyìn ànẹ́bí wa àìsà bí wọ́n mùsùlùmí gbọ́dọ̀ láti ọkàn pa ànẹ́bí wa àìsà nìyẹn sallallahu alaihi wasallam ah, ìyẹn fi yé wa wípé ẹ̀sìn Islam ẹ̀sìn tó pé ni ẹ̀sìn tó sí ọ̀tún ní ti dáadáa ó tún ṣe àlàáfíà náà nìkan ní ti dáadáa kò sí ànẹ́bí kankan tí kò sí ànábì kankan tí mùsùlùmí kórìíra kò sí ànábì kankan táàní máa jà tẹ́nìkan bá ń fi àbùkù kàn wá tẹ́nìkan bá ń bọ́ ànábì yìí sá báyìí èmi tí mo ń bọ́ sọ̀rọ̀ tí mo bá rí pé mo mọ̀jà ájà máa bẹ́ wulẹ̀ mo bá ní lọ́ọ̀yà tí mo lè pè máa gbé lọ sí ilé ẹjọ́ pé ó sì lè máa fàbùkù kan ànábì wa àlésà àlésà wọn kò ní máa rẹ́rìn níbi tọ́wọ́ tí ẹ dáa púpọ̀ ìwọ tí ò sí ìsìláàmù tó bá yẹ kó kan tó bá jà lọ́kà ìwọ ló kù sí lọ́wọ́ lọ bẹ̀ sí fẹ́ràn gbogbo àwọn ànábì wọn ọ̀la ṣùgbọ́n àwọn ìgbàgbọ́ tá a gbọ́dọ̀ ní ní mùsùlùmí ẹnìkan gbọ́dọ̀ gbà pé ànábì àyíṣà ọlọ́run dára ọ dára mẹ́rin fún ike abduhu ẹ̀rù sọ̀lá ni ọ̀sùlùmọ̀ òjìṣẹ́ ọlọ́run bá gbólóhùn tọ́lọ́run fi dáni kún bákan náà ọlọ́run tó ń fi ẹ̀mí ẹ̀ ránṣẹ́ láti gbàrà rẹ̀ sallallahu alaihi wasallam ìgbàgbẹ́lẹ̀ kẹrin àtẹ́lẹ̀kan kára sí lórí ìṣẹ̀lẹ̀ ìtàlìbà kò mẹ́rin náà ìgbàgbẹ́lẹ̀ kẹrin àtẹ́lẹ̀kan ní pé wal jannatu haqq mọ́mí ní gbọ́dọ̀ bàtà ìjẹ́ náà lòdì àwọn èèyàn tí ń pa èèyàn tí ń balẹ̀ jẹ́ ìgbogbo àwọn tí ń kówó ìlú jẹ láwọn ìjọba tí wọn ò ṣe dáadáa kọ̀ọ̀kan yìí ẹ lọ mọ̀ wípé wọn ò gbà pálí jẹ́ náà bẹ́ẹ̀ hmm. wọn ò fi gbà pé náà náà bẹ́ẹ̀ hmm. bí ẹ bá mọ̀ pé tó ń bá kú láyé wọn sàkáǹtì ẹgbẹ́ rọ́bà ẹ̀yìn ẹgbẹ́ agbọ́dọ̀ kìkìní ìfáwọn ènìyàn gbogbo àwọn aburú tí ń tẹ lórí ilẹ̀ ayé foundation rẹ̀ jù ní pé àwọn èèyàn gbà fáwọn sàkáǹtì hmm. tọ́wọ́n kò tọ́ bá pààyàn ó rò wọ́n pọ̀lọpọ̀ àwọn èèyàn míì nígbàgbọ́ láti gbọ́dọ̀ kà gbogbo ẹ̀yin tẹ́ ẹni mánéjì skul ẹbí pé ìgbàgbọ́ yìí ẹgbẹ̀ sọ́kàn gbogbo àwọn ọmọ yín kéékèèké láti kékeré wọn primary level àti secondary level especially méjèèjì gbogbo primary àti secondary ni tilé ẹ̀kọ́ tẹ̀sí ni o tilé ẹ̀kọ́ ti wé ni o a ní láti mọ́nítẹ̀ torí pé ìgbàgbọ́ wípé àlìjẹ́nà ń bẹ ìgbàgbọ́ wípé iná ń bẹ yìí ìyẹn máa kó èèyàn níjànú kò níbi ẹ̀sẹ̀ ni ó dẹ̀ máa ń jẹ́ kí èèyàn máa sojú kòkò láti máa ṣe dáadáa. sọ nípa báyìí ìgbàgbọ́ lànà ti kí fún wa sọ̀rọ̀ gbogbo ń táwọn lákàárọ̀ ìtàwíìdì wàlìjẹ́ni láti àkọ́kọ́ bàbá ìjẹ́ni òdòdó ẹni kún sí ní wàlìjẹ́ni àfẹ́ntọ́lá fi tàwíìdì wà ní náà àkọ́ ìyẹ́tẹ̀ àwọn òdòdó ni ẹni kan ò sì ní gbà lọ gbére nínú yá àfẹ́ntọ́lá kọ̀yìn sí kọ́tọ́kọ́ sí kún sí tàwíìdì ọlọ́run ti pèsè ẹlẹ́fà wà kìí fẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá ní àwọn àjọ márùn-ún tá a kà yìí النبي صلى الله عليه وسلم أدخله الله الجنة على من كان من العمل قل له وضوء في وما الجنة كل قمة كتنك نعم الله أبا يوجد بين ذلك هو الجنة سوسي على ما كان من العمل كل قمة في شيء كتنك If I believe in these five things, we enter the paradise. Kódà kìí ṣe ẹ̀rọ Even if it works, it's very little. Èyí yeah yéèdì ká máa mọ ẹnikẹ́ni tó bá fi ìgbàgbọ́ mẹ́rààrún yìí ìjẹ́rìí márààrún yìí tó bá fi rinlẹ̀ tó fi ṣiṣẹ́ sí ẹsọ fún kúrò ẹni bẹ́ẹ̀ ó ti jẹ́rìí ẹsọ fún kúrò ẹni bẹ́ẹ̀ ó ti wà àlìjẹ́nà sáwàlá rí bẹ́ẹ̀ níta lórí náà كان بن ربيع دخله الله من أبواب الجنة الثمانية أي دخله الله من أبواب الجنة الثمانية أي هاشا الله أبا يوجد فهو الجنة في قدس يعني في أجوى الجنة أجوى أنا كان من دعوى الجنة مجن ọlọ́run bá ní yọ́ wà lìjẹ́nà ní géètì tó bá wù ní géètì mẹ́jẹ́ ìjọ tí ń bẹ́rẹ̀ fà lìjẹ́nà pé ìwọ ni ọmọ ìjọ wẹ̀. allow me to enter the paradise. tí nàmbà wà ló ti fẹ́ wọlé ìwọ́lọ́mà. Mẹ́rin bá sí ló ti fẹ́ wọlé ìwọlọ́mọ̀. Mẹ́rin bá bèèrè ló ti fẹ́ wọlé ìwọlọ́mọ̀. Ìyẹn jẹ̀ bí ń yá yín pé nǹkan tí èèyàn bá wà tó bá fún ìdájú tí ó sì ń tọ́ bá wù ọ̀dà èdè kọjá sí wípé wọ́n tù láti ọ̀ pé ọ̀nà kan tó gbà náà ni. Tó fi jẹ́ sí pé àwọn nǹkan tá a máa ti dáhùn pé ká mú tọ́ sáfì ọ̀sẹ̀ tó bá lọ sí àwọn ààyè ńláńlá níbi wọ́n lọ́sà àfàrà rẹ̀ tó bá wù ọjọ́ kó sí kí ọ̀dà àti ká pé ń ta gbé kalẹ̀ náà lá ní àní أنا ما أعرف أنت بس توحيد يعني خلق الله أدخله الله من أبواب الجنة الثمانية أيها شاء. يتوبوا فوري يعني كنت بقولي. الله أشهد أن لا إله إلا الله. يلا بعد ذلك الإمام مسلم رحمه الله إنه صحيح وما تريد باب الدليل على أن من مات على التوحيد دخل الجنة قطعا دخل الجنة قطعا عفاوة البنية صحيح مسلم àwọn sọ pé wọ́n kó àkórí ìkàlẹ̀ eléyìí ni a fẹ́ kó àwọn ẹ̀rí wá láàrin yìí tí ó máa fi ní ìdẹ̀gbẹ́ ní kí n tó bá kú lórí la ilaha illallah tó bá kú lórí tawhid tó kú lórí pé kò sẹ́bọ kankan pẹ̀lú ọlọ́run ọba gẹ́gẹ́ bá a ti kì fún aláti bẹ̀rẹ̀ àwọn ẹ̀kọ́ wa tá a ti ń bá bọ̀ láti jẹ́ kí ni yóò ti dakhala al-jannah yóò wà al-jannah kọ́tà kọ́tán kò sí èméjì káàkiri kọ́tán mọ́wulẹ̀ fojú ẹ̀yìn mọ́ mm-hmm. àlìjẹ́nà máa ní gbólọ́lọ́ àlìjẹ́nà lọ́lọ́ tààrà ẹ̀ẹ̀ta lọ́sọ̀rọ̀ ìmọ̀ mùsùlùmí sí òun á tó sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí sí mọ́ mùsùlùmí tó sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí ní ọ̀rọ̀ ànábì لا تطيع دخله lọ́fà tó fi wá jẹ́ mẹ́rin tó fi lè jẹ́ pé ó gbóyà láti sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí náà èyàn nílà káyè ni àti ń tẹnumọ́ fún wa yìí pé tó bá ti tàwọn ṣéèdù rẹ dáadáa bó ti tó àti bó ti yẹ lọ́mọ yìí pé ó wà àlejò yìí hátà kódà kò jẹ́ sí pé iṣẹ́ rẹ̀ ọ̀tún nǹkan hátà kódà kò jẹ́ sí pé àwọn iṣẹ́ tó ń ṣe díẹ̀ dẹkùdẹkùdẹ wà mẹ́ hátà kódà kò jẹ́ sí pé òní ìdè fọ̀ládá kú ni ọ́ lẹ́nu iṣẹ́ ṣùgbọ́n sí tàwọn ṣéèdù rẹ dáadáa òṣèlú ọmọ ọsìn ọlọ́run ọba lẹ́yìn nìkan ṣoṣo o ò pé nǹkan kan lẹ́yìn ọlọ́run ọba o ò mú nǹkan kan mìíràn ọba o ò gbọ́kàn lé nǹkan kan lẹ́yìn ọlọ́run ọba o ò so mára o ò so nǹkan kan o ò so nǹkan kan o ò so nǹkan kan mọ́ nǹkan o ò rí nǹkan kan mọ́lẹ̀ ṣọ́ọ̀pù rẹ̀ o ò rí nǹkan kan mọ́lẹ̀ ilé ìjọsìn rẹ̀ o ò máa tọ́ nǹkan lá o ò máa fi nǹkan wẹ̀ o ò máa fi nǹkan kan sí àbùsárí gbogbo àwọn kankan yìí tó ọba fi sílẹ̀ kí sẹ́ẹ̀rọ mọ́ tó nǹkan lọ́mọ pé ibi tó pa lọ́rọ̀ àti wé àìjẹ́ tó fi jẹ́ sí pé tààbá rẹ̀ tó jẹ́ sí pé ó ní ìran ọ̀rẹ́ yẹn nìkan wọ́n máa kí wọn kì náà fẹ́ àkankan àwòrán yẹn ni Ramadan tó Ramadan nìkan láwọn tí wọn wọn láàájì kankan wọn ti jẹ kátọ̀n bá ti ṣe náà lọ wọn ò ní kankan sí inú tààrà zakati lásán àwọn ọmọ ẹ̀yọ zakara sínú àwọn ọmọ ẹ̀yọ nàám tó bá yọ sí pọ̀ ọ̀bà ìjà sínú ẹ̀ bọ̀ àǹfọwọ́sọ̀yà fún gẹ́gẹ́ bá nàbí ti gbé wáyé ọwọ́ bó ọwọ́ àdìsí ààrẹ ń tẹ́lẹ̀ sí pé yọ wà lè jẹ́ náà àníkọ́dà kò dẹ́pọ̀ sí náà fi làṣẹ́rí òkírùn náfílà rí ọgbàwẹ̀ náfílà rí òsì sàárà náfílà rí òfìsí olóorí kankan rí àti nǹkan ọ̀rọ̀ ẹ̀yàn tọ́lọ́ ń pè lọ́nà ẹ̀yàn ọ̀rọ̀ ẹ̀yàn nìkan ló ń ṣe tọ́wọ̀ bá ti lè bọ́ sínú shirk ẹbọ tí í ṣe tó ń ṣe tàwọn ìbẹ̀rẹ̀ dáadáa kí mo lọ́wọ́ tọ́ba ti jẹ́rìí ẹ̀rì márùn-ún tá a kà ẹ̀yìn olùgbọ́ kò sí èmi nínú gbogbo àlàyé káàkiri àtúntò tá a ti ìwé láti máa fi hàn àrí pé láti ń bẹ fún kẹrẹ tawhid sí ọláti ń bẹ fún la ilaha illallah àti pé la ilaha illallah tawhid rẹ̀ yìí yóò pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ nítòótọ́ ilé káwọn lọ mọ̀ pé àwọn ẹ̀rí márùn-ún tí ń bẹnu hadith takàtà ni hadith takàtà àwọn ẹ̀rí ìgbàgbọ́ márùn-ún takà fún ẹ̀rí márùn-ún yìí ẹ lọ mọ̀ fún gangan apá kan ló jẹ́ nínú àlàyé tí ń bẹ fún tawhid fáwọn tí wọ́n ń béèrè bí àwọn òṣèlú tó máa tawhid díẹ̀ nínú tó máa tawhid òun náà ni tí ó wà nínú tí hadith yẹn kákò sínú nǹkan àkọ́kọ́ sísìn ọlọ́run ọba lọ́kàn ṣoṣo àti ṣíṣe lọ́kàn ṣoṣo gbígbà wípé ànábì wa Muhammad kìí sọ lọ́hun kìí dẹ́ sọ mọ́ lọ́hun kìí dẹ́ ṣe ń tí ń diktéètì fọlọ́run ọba ẹrú sí ọlọ́run ọba ni ẹ̀ńtọ́lọ́run ọba sì rìn sí ẹlẹ́ẹ̀kẹta kásìgbà pé ànábì wa Ìsá ẹrú sí ọlọ́wọ́ ọba ní òjìṣẹ́ ọlọ́wọ́ ọba ní hmm. kò jẹ́ nǹkan kan jù báyìí náà lọ ẹlẹ́ẹ̀kejì ẹ̀kẹta lọ ẹlẹ́ẹ̀kẹrin kásìgbà pé àlìjẹ́nà bẹ́ẹ̀ ni àlìjẹ́nà ń bẹ hmm. ẹlẹ́ẹ̀karùn-ún kásìgbà pé iná ọmọ ara òun náà ti kí ni tó ọba ti gba nǹkan mára rìn ìgbọ́ mọ̀ pé ìtumọ̀ kan díẹ̀ nínú ìtumọ̀ tàwíìd nìyẹn torí pé àwọn kan bẹ̀rẹ̀ bí àwọn ọmọ tàwíìd tàwíìd bókínà ń pè ní tàfíìdì rẹ̀ tábàlà túmọ̀ rẹ̀ fún èdè Yorùbá kò lè yí ọ dáadáa torí pé ọkàn gbọ́yé ní bírífìlì àwọn Yorùbá máa ń pè ní ìmọ̀ Ọlọ́run lọ́kàn ẹnìkan náà pè ní ọ sọ wípé ìmọ̀ Ọlọ́run lọ́kàn ọgbà alápalákẹ́ ní ọgbà dáadáa ìmọ̀ Ọlọ́run lọ́kàn ni pé máa rí ọtún lọ ìmọ̀ kan ni ẹ ń pè ní tàfíìdì ọkàn yẹ kan nù tíntín díẹ̀ nínú ìtumọ̀ tàfíìdì àwọn ń pè ní ìṣe níbi ó ti pé ìtumọ̀ tẹ́ ń túmọ̀ rẹ̀ yìí nígbàtà túmọ̀ àsọ̀láàtì rẹ̀ gẹ́gbẹ̀ gbàtà lọ́pẹ́ àsọ̀láàtì àdúà ilé àsọ̀láàtì ìjẹ́gbẹ̀ ní àsọ̀láàtì kí ni túmọ̀ rẹ̀ àdúà bẹ́ẹ̀ ló ti túmọ̀ tàwíìlú pé ìṣẹ́ ọlọ́run ọba lọ́kàn ìmọ̀ ọlọ́run ọba ní ọkàn ẹnikẹ́ni tó bá tẹ́ ń bá bá ṣe ń ṣe àsọ̀láàtì ìrun kíkí kọ́yà lọ sí ibi hadith ànábì sọ pé sọ́lọ́ kama ra'aytumuni usalli ẹgbẹ́ akíhùn bẹ́ẹ̀ ṣeré mi tí mò ń kí ọ. ẹ̀yẹ́ ti yá pé ìtumọ̀ ìrun ti kọjá àdúrà lásán. Hmm. bẹ́ẹ̀ náà ni tawhid tẹ́lẹ̀ kí wọ́n ní tawhid ní ìmọ̀lọ́nlọ́kan ìṣọ́lọ́nlọ́kan ẹ̀sọ́ wọn pé òtí gbà ó tó wọ́n lọ́wọ́ bá nàbí ti ṣe tàwàhìd sallallahu alaihi wa sallam mú ló ti mọ́ àfikọ́ ọmọ gbọ́rọ̀ àwọn ètò dáàmì sí ìkó tó máa gbọ́n tó tún jọ ètò ìrìn àbákanà ṣe ọkàn balẹ̀ sí báwọn tó ń sọ̀rọ̀ ń bẹ̀ wọn ò ní lu wọn ò ní dájú púpọ̀ mọ́ sáfà Nàám ọ̀fẹ́ ma bá nàbí ti ṣe tàwàhìd sallallahu alaihi wa sallam wọ́n tó jẹ́ sí pé sánàbí sallallahu alaihi wasallam sórí fọ́nwà rí jẹba lórí fáwọn náà rí sallallahu alaihi wasallam wá wádìí pé kí ni wọ́n lò ìlànà tọba ti gbọ́ tí wọ́n lò wọ́n náà ní tọba ti gbọ́ tí wọ́n lò tọba ti lò ti kọjá àlà rẹ̀ ìlànà ìwọ́tọ̀ ọ̀rọ̀mọ bí stẹ́pẹ́ ọ̀rọ̀mọ bí lọ́sọ̀ délẹ̀ bọ̀ lójú kókó nù sàwọ́hí béèrè kan nù wọn pé nígbà tí ọ̀rọ̀ máa bí bóòlù sọ ọ̀dọ̀ odò kan lónà wá tiẹ̀ lọ ní àbọ́dọ̀ òrìṣà kan àbí nǹkan kan lónà wá lọ tí wọ́n bá ti gbọ́ fún wọn wá lọ rẹ̀ tí wọ́n bá ti wá lọ rẹ̀ wọ́n pé ọ̀rọ̀ tẹ̀lé wọn tó nípa báyìí ìgbọ́ mi alákùnrin ẹ̀jẹ̀ ká tají o ká mọ ní tẹ́ńpẹ̀ ní tawhid ìdápẹ̀ ní tawhid wọ́n yà ní píkọ́ ọmọ ní ìgbàgbọ́ sáwọn kàtà kan fún àtàwọn kan tó tó mọ́ kó o jẹ́ jìnà sí gbogbo àwọn kàtà tí ń tẹnumọ́ fún ayé bí ká jìnà sí sọ̀rọ̀ bàbá lẹ́bọ̀ ẹ̀lùmí ó ti dúró tí bàbá tó forí balẹ̀ forí sà kí ti bẹ́ẹ̀ mm-hmm. ẹ̀bọ̀n bẹnu ẹlùmí ẹ̀bọ̀ tẹ́nu mí ní kìí ṣẹlù lásán ló ti ní ó ní lásọ ọlẹ́bọ̀ mm-hmm. lásọ ọlẹ́bọ̀ ń fìlà ọlẹ́bọ̀ ń bàtà ọlẹ́bọ̀ ń káà ọlẹ́bọ̀ ní wí ó tún lẹ́bọ̀ lẹ́rù bákan àwọn ah. ìpínlẹ̀ agbára lẹ́bọ̀ lẹ́rù ẹrù nìkan kẹ́lùmí ní o ẹlùmí ẹbọ ti ẹ kọjá ẹrù mm. eh, gbogbo nǹkan lẹ́bọ̀ wà lára bó fẹ́ tráfù yóò ṣe bọ̀ bó bá ti ìrìn àjòdì yóò ṣe bọ̀ bó fẹ́ jẹun yóò ṣe bọ̀ bó jẹun tán yóò ṣe bọ̀ mo lè tún afẹ́ rọ́nà àní tí ẹ bá ṣe lẹ́ẹ̀kan lásán tí ò bá túbá lóye tó fi kúrò láyé kọ́ lọ máa mọ̀ fún ìdígbà sàtífíkèètì bí kíni ìyà láti àyè bódà kò kírun jà wọ̀lọ̀ bẹ́ẹ̀ tí mo ń gbọ́ tó nípa báyìí ẹ̀yin olùgbọ́ mi tọba ti mọ̀ pé tọba ti jẹ́rìí tawhid tó ti àti bó ti lọ́mọ pé ànínábì alayhi salatu wassalam ó fún warranty ìfọwọ́sọ̀yà ìwọ ọwọ̀bọ̀ ọwà nìjẹ́nà ọwọ́ tó sì mọ̀ pé ọba lẹ́bọ lẹ́rù bẹ́ẹ̀ sí nínú Yorùbá tọba lẹ́bọ lẹ́rù lọ́mọ pé wọ́n náà ti gba sàtífíkèètì wípé ọ̀ní warranty òní ìfọwọ́sọ̀yà pọ̀ ọwà nìjẹ́nà tọba ṣùgbọ́n yẹ ká wa léèrè olùgbọ́n mi pé ó yẹra wa wò hmm. nígbà tá à ń sọ àwọn ẹ̀rí tó yẹ ká jẹ́rìí nínú ṣẹ̀ríà tí ó mú wa wà lè jẹ́nu ó yẹra wa wò pé nínú àwọn ẹ̀rí tá a wí ìbúra kò sí hmm. Hmm. yẹra rẹ gbogbo sí ń gbọ́ mi ọ̀ ń gbọ́ mi nínú orí bẹ́ẹ̀dì ẹ̀rọ wa ni orí àga sì ti rú ẹ̀rọ wa ni inú káà ẹ̀rọ wa ni ẹnu sẹ́lù tuntun wà ń jẹ ẹnu ọ̀sán jọ ọ̀nà júnítà lọ wà ń jẹ ẹnu ọ̀ ń gbọ́ mi any condition torí kọ́ wà oúnjẹ lọ́wọ́ ni anything tó ń ṣe lọ́wọ́ tó ń gbọ́ mi yẹra rẹ̀ wò hmm. jẹ́ níbi tó kù sí èso tún rẹ̀ hmm. ibi tí àléébù wà lára wa ìṣe àtúnṣe tàbá fẹ́ bá ànábì wọlé ọ̀la hmm. àlìjẹ́nà náà kí fún ọ̀fẹ́ wà àlìjẹ́nà ọlẹ́bọlẹ́rù gbàgbé tọba ti jẹ́rìí mara àrùn yìí àti kálàbù lọ́ọ̀bù ìjẹ́nì alàmà kánà àwọn ọwọ́ ìjẹ́nì náà kódà kò sí ẹ̀rọ mọ́tò nǹkan kódà kì í ṣe ọwọ́ iṣẹ́ ọwọ́ rẹ̀ irun yóò tó nǹkan ìrìn àjò àwẹ̀ yóò tó nǹkan ọ̀rọ̀ yẹn lásán ló ti lọ́mọ gbọ́wà ìjẹ́nì mm-hmm. tàbá wá wò nǹkan mara àrùn yìí tí ẹ bá ṣe lé ní mistake níbi ẹ̀rọ kan bẹ̀ kó lọ́mọ pé àlébù ti bá ìjẹ́nì náà tó wọ́n wọ̀ ni wọ́n mm-hmm. wá wòye sí gbogbo àwọn orígun mara àrùn ìgbàgbọ́ mara àrùn yìí wọ́n wá wòye ìgbàgbọ́ márùn-ún lákàtún owó làwọn èèyàn tí máa ń sàlẹ̀ ìgbòmẹ̀ láfẹ́ ká bẹ̀ sí nígbàdà lè máa ń wà ní bí ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ìgbàgbọ́ ẹlẹ́ẹ̀kejì ṣàhádà anna muhammadan abdullahi wa rasuluhu dáwọn èèyàn tí máa lù hmm. gbá ẹ̀sìn máa tẹ̀sẹ̀ gbọ́gbọ́gbọ́ ìdáwọn èèyàn ti máa jábọ̀ lẹ́yìn pé wọ́n máa jẹgbó láàrin yìí púpọ̀ pé ká jẹ́rì pé Muhammad sallallahu alaihi wa sallam tí ànábì wa yìí believe that the prophet is the slave of Allah and messenger of Allah. Ewu tí wá máa bá àwọn èèyàn láàrin Abdullahi wa Rasuluhu pé ànábì wa ní kò jẹ́ nǹkan kan jẹ́rú tí wọ́n náà òjìṣẹ́ ọ̀nà gbólóhùn pé ẹrú sí ọlọ́run ọba ni ọ̀nà ẹlẹ́ẹ̀kejì a máa wá látara gbólóhùn rọ̀sọ́lọ́hó yẹn fún alápèjúwe ibi tí kò sí mọ́ngá èèyàn lẹ́sẹ̀ níbi pé ànábì jẹ́ rú sí ọlọ́run ọba òní àwọn èèyàn wọn a máa wí pé àṣíyájú anna muhammad abduhu wa rasul bọ́sàlù àrà tán yóò wí bó ti rí kìí tán yóò wí wọn a máa wú lẹ́nu jáde ṣùgbọ́n wọn a máa fi ṣe ọwọ́ wọn wọn máa fi bàjẹ́ mm. ẹni pé mo fẹ́ ìjẹ́rìí márààrún yìí a ní láti gbé yẹ̀wò pé ń bo làwọn èèyàn tí mo ń ṣubú torí bàbá ṣubú ń bì ká mẹ́ ràn pé àlùjànnà ti kínú ó ti jẹ́ àjọ ọ̀nà ń bo wá làwọn èèyàn tí ń ṣubú jù mẹ́rin márààrún yìí ó náà ní nàmbà two hmm. ká jẹ́rìí pé òjijì ọlọ́run ọba ẹrú sí ọlọ́run ọba òjijì ànábì wa òjijì ọlọ́run ọba ẹrú sí ọlọ́run ọba mo wá sọ fún wa pé ìgò tí ń gbá àwọn èèyàn lẹ́sẹ̀ láàrin ìṣubú àwọn èèyàn níbi ìjẹ́rìí ọ̀nà méjì ló wà ọ̀nà pé bí a ti gbà tí ànábì wa ẹrú sí ọlọ́run ọba àwọn èèyàn ṣubú hmm. ń bẹ̀ wọ́n bàjẹ́ báyìí náà ni dídá àti sọ́fà náà lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run ọba àwọn èèyàn ṣubú níbo náà níbẹ̀ náà níbi táwọn èèyàn tí wọ́n ń ṣubú níbi arábùdùrùlá pé ó jẹ́ ẹrúsìn ọlọ́run ọba yìí òun náà ni mo fẹ́ kẹ́ ẹ fọkànbá kẹ́ ẹ gbọ́ yíra yà ẹni ẹrúsìn ọlọ́run ọba ẹ̀nàbí sọ̀rọ̀ òun náà ní pé ń sọ yí pé kìí ṣe rúṣin lọ́wọ́ bá hmm. ní ẹ̀kùn ẹ̀ láti jẹ́ pílè báyìí a nínú àwọn mùsùlùmí kódà wọ́n pọ̀ tí wọ́n sọ pé Muhammadu lẹ́mìyàmù ìyá nẹ́bí òkú kí ni wọ́n pè àwọn oníyàn sọ́bà ní àwọn èèyàn kan hmm. something that prophet did not die nínú àwọn mùsùlùmí náà sí hmm. among the Muslims wọ́n bẹ̀rẹ̀ nẹ́bí òkú ẹni yẹn sì gbà ẹ̀sùn kí àmì ìgbò sílé àwọn ẹ̀rẹ̀ sọ fún wípé àrí ó ti kú sallallahu alaihi wasallam ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nílé tẹ́lẹ́pẹ́ iná igbó bá iná ní dáàmọ́ iná ní dáàmọ́ iná lọ́rùn ti sílé sí tẹ́ẹ̀ tí kú olùdó ọ̀nà gbóyè ìgbé ànábì kú ẹ̀bára nábì kú ẹni ẹ̀wọ̀n gbà á ah, ó ti gbó ọlọ́run ọba ni ìrìgbó mm-hmm. ní ẹni ọlọ́run ọ̀gbẹ́ni ọdọ̀ ti bú ànẹ́bì gangan fún ara rẹ̀ sọ́dọ̀ kódà ó ti bú làákàyè ara rẹ̀ gẹ́gẹ́ bí ti yàtọ̀ bá yàpàdà pé ò ní làákàyè ò ní sẹ́yìn tí wọ́n bí ọ léèrè pé bú ànẹ́bì ti kú sọ́dọ̀ lọ́wọ́ orúkọ rẹ̀ ní kíní Abdullah ṣe hmm. ìtumọ̀ Abdullah ẹrúsìn ọlọ́run gbogbo ẹni tí wọ́n bá ti ń pè ní ẹrúsìn ọlọ́run ọlọ́run ọba ẹlọ́mọ̀ pé makhluk ẹ̀ntà dání hmm. wal makhluk kulluhu yafna hmm. gbogbo ìtọ́lọ́wọ́ bá bá dá gbogbo ẹ̀mí fi kíni ni ọ̀tá kò fi ya iṣẹ́ ànábì ọlẹ́tọ̀ sí kókó kódà ọ̀nà ìrìn ní kókó kìí sí pọ́lẹ́tọ̀ ọ̀rọ̀ ìrìn pé kí ni pé kókó mú hmm. jẹ́ sí pọ́nrọ̀ ìrìn pé kìí sọlọ́wọ́ ọba gbogbo tó bá ti àtọ̀ sọlọ́wọ́ ọba yóò

ميتون Verily, you, O Muhammad, will die, and verily they too will die. Allahu Akbar. Allahu Akbar. Ọlọ́run ni wà ní Nabi. Ọlọ́run ni ó Muhammad ìgbọ́ ẹ̀nu. Ìwà Nabi ìnáka confirmation nìyẹn. Verily. Àfihàn ilẹ̀ ìnà ìnà. Ìwọ ìwọ ìwọ yìí. Mayit will die. Hello, hmm. Àlọ́ kú. Ah. Hmm, Ànábì máa fún wọn ó kú. Ṣùgbọ́n torí àwọn sọkúsọ ìnáà ni. táyà bàbá náà lọ́kùnrin ní ẹni tẹ́ kú tó sí tó náà na náà dáa sí rí mọ́ táà ó ti yẹ kó yíwa kó ti kú náà ni ṣùgbọ́n torí báwọn èèyàn wọ́n yẹ̀yà kúyà wọ́n sọ̀sọ́kúsọ nípa ẹni ńlá ọlọ́wà ní tó ìnìyàn kàbà àníbì òsì méjì fún òun nìkú lórí gbogbo tó sáájú ẹ̀ náà ti kí ìwà ń sọ̀rọ̀ nìkan ló kù kì í ṣe fún ẹnìkan ló kù táwọn wà máa gbáyé lọ gbére gbogbo ẹ̀yin yòókù náà lẹ́sẹ̀ kí ni lẹ́lọ ẹni kí gbogbo ẹni tó kù lẹ́nu ọ̀lọ̀ tó ń wáyà mí àfá àfá àti ń gbọ́mi nílé tó lọ wo sọ́rọ́ tàà lẹ́ mọ́ ilé ìjẹ́ ti súnmọ́ ju sọ́rọ́ tó súnmọ́ lọ lọ́wọ́ ẹ̀yin bá kọ́ra ní ó ti bá alẹ́ àmọ́rán sóra kí mo pé aya 144 mẹ́rìnlélógójì àtọgọ́rùn ọgọ́rùn-ún kan àti mẹ́rìnlélógójì وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو على أعقابكم yeah. Muhammad is no more than a messenger. And indeed, many messengers have passed away before him. Mm. If he dies. If he dies. Eh,

tí a bá kú sórí pé ànábì òkú ànábì òkú kó ti lọ́mọ yí pé òun ò sí ní ẹni fún ní wàrà tí bóyá wà lìjẹ́ náà hadithi yìí torí pé ó ti kó bá ìkan náà tawhid márààrún ní nàmbà tú dẹ̀ nìyí tí ti kágbà ìkágbà pé òjíṣẹ́ ọlọ́run ọba ní ẹbí sọ ọlọ́run ọba ní lẹ́wọ̀n àgbà náà bàbá tó ń sọ pé òkú àtàfà àti kí gbogbo wa là ń lọ Màdínà tí ṣe lọ ànábì sọ́lọ́ lọ́wọ́. a sì máa rí pé sàárè ànábì sàárè ànábì ẹ̀dàkùn sí ajá ni wọ́n ti síbẹ̀ ni àbí ààyè lẹ́jẹ́ ti síbẹ̀ ààyè kọ́ ò fi yà pé ó kú kan ó tó ṣe kíni tí ọ̀rọ̀ wá sọpọlọ fún wọn pé ibi tó ń lọ sàárè wọn ọ̀tọ̀ ni tó wà ń bẹ̀ kì í sànàbí màá ìwọlódún ìwọ̀n gbàgbé ànẹ́bí òsì kìíní kòkó sọ́lọ́lọ́ ìdàn gbogbo ẹni tó bá sàṣejì nípa ànẹ́bí Muhammad sọ́lọ́lọ́ tó bá fi lè fàjáde kú níbi nǹkan méjì dárò yẹn nínú hadith yẹn fi abduhu wa rasuluhu ẹrú sin ọlọ́run ọba Ah, ọkọ̀ jẹ́ ẹrúsẹ̀ ọlọ́wọ́ ọba máṣára lọ́nà wà lẹ́sẹ̀ kalibáṣára ọkọ̀ wà láwòrán yẹn ni kì í sí yẹn gán tọba <clears throat> ti sọba nìyẹn lọ́mọ pé tàwíìdì tá n kí fún ọ nìyẹn o ti jalulẹ̀ ńbẹ̀ o ti ní ìjákulẹ̀ níbi tàwíìdì bàbá ti ti ní ìjákulẹ̀ ìfọwọ́sẹ̀ yàtánà bí fún wa nínú hadith yẹn pé àdìkọ́lọ̀hù lọ́hù ìjẹ́nàtà alàmàkà àlàmàkà ìrọ̀lọ́wọ́ bá yóò fi ọwọ́ àlìjẹ́ náà kó torí pé o ti ba tàwíìdì rẹ jẹ mm-hmm. o ti ba ìgbàgbọ́ márùn-ún tí wọ́n kà fún o ti bàjẹ́ ẹ̀yìn ọgbọ́n mi alákùnrin láti pín gbàgbọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìmọ̀ sọ fún ayé pé ẹ̀yẹ ká pa àwọn èèyàn sákèèsì ibi tí wọ́n ti ń ṣubú sí ìjákulẹ̀ tí ń bá àwọn èèyàn níbi ẹ̀rí márùn-ún yìí kọ́ lè bàjẹ́ sí pé a lè jèrè àdìkálà ọlọ́ọ̀hún ìjánilẹ́ta àná kí ètò máa sallallahu alaihi wa sallam àwọn èèyàn máa wí gbólóhùn yìí púpọ̀ rasulullah rasulullah ni muhammad rasulullah ṣùgbọ́n sí ọwọ́ wọn máa ń bàjẹ́ hmm. nítorí bá fẹ́ wà jẹ́nà ìfọ̀lúfọ̀kànbalẹ̀ tẹ́nìkan bá wá bá ọ pé àdúrà kan nìyí ìjọsìn kan nìyí ìrun kan nìyí ààwẹ̀ kan nìyí zikiri kan nìyí yà á sọ fún pé tètè sọ fún wípé mo tún tẹnu tó bá mú ìjọsìn kan wábà àdúrà kan nàkàlẹ̀ kan ìrun kíkí kan ààwẹ̀ kan zikiri kan tó bá ní àgbà máa ń sàdúrà má gbà ó bílé rè kí mo wí tó máa ń wí lẹ́ẹ̀kejì má gbà bílé rè má gbà bílé rè kí lọ́wọ́ àwọn ìfún sọ fún wípé khalifa alákòókò sọ sanabi ṣe ẹ̀dẹ́kùn fẹ́rẹ́ bí ṣe nǹkan yẹn kí n tó gbà ó hmm. torí pé ìjọsìn lẹ́mú tó bá sọ pé ànábì sọ ànábì sí sọ fún pé ah, evidence dà tó bá mẹ́rin wá bismillah kí a gbà tí ó bá mẹ́rin wá wọ́n gbà ọ́ torí pé ọlọ́wọ́ bá sọ pé laqad kana lakum. laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarju Allaha wal yawmal akhir wa dhakara Allaha kathira. Indeed, in the messenger of Allah you have a good example to follow for him. Ẹni pé good example ànábì jẹ́. Wọ́n mm-hmm. tó bá ti yàtọ̀ sí ànábì kìí ṣe kí nù. Ẹ ń bá ti mú nǹkan kan wá sọ pé wọ́n fẹ́ fi jọ́sìn fọláwọn ọba. Tí ìsìnkú ànábì sí mm-hmm. lọ́mà mm-hmm. pé kìí ṣe Hassan ṣe yí àmì ọjẹ́. Kìí ṣe báàjá ojú àbúrú lọ́jẹ́. Tó jẹ́ sí pé gbogbo bídí àpátápátá ànábì fi òyìn ẹ̀pẹ́ bọ̀ láàlá. Torí pa burú ni gbogbo bídí àkóso bídí àmì méjì kankan pé ìkan dáa ìkan ọ̀dáa kò sí ti jẹ́ báwọn nǹkan àbí bá ṣe súnà gbogbo súnà ìhásàrà gbogbo bídà ní ìbàlára náà so nípa báyìí gẹ́gẹ́ bí n tí mo rí fún wa níbẹ̀rẹ̀ ẹ̀kọ́ wa yìí a sọ fún wa wípé ẹ̀sìn Islam ẹ̀sìn kí ẹ̀sìn ẹ̀rí a sì wà lórí pé à ń kí tawhid lọ síwájú pé ọlá ti jà fún tawhid àti agbára tó náà bá fún láti máa kó ẹ̀sìn dànù ذكره حديث مثل أنه صحيح البخاري عن صحيح الإمام مسلم حديث عتبان ابن مالك ما معنا عتبان بن مالك رضي الله, رضي الله عنه فقال رسول الله صلى الله عليه وسلم آه، إن كان طبعا لا إله إلا تسي توحيد يا هذا فإن, الله, الله حرم على الناس من قال لا إله إلا الله يبتغي بذلك وجه الله آه، عتبان بن مالك يعني نبي تنصى يميزني تجي الله ولا لا ولا حلمه ọlá kàyàkàyà tí ń bẹ̀rẹ̀ fún kíyàn sí tàwíìdì ìlànà ó ní tọba sí tàwọ̀fà iná ọba láti tẹ́jú ọlọ́run ọba wa èèwọ̀ agbẹ́dọ̀ ó ti dìwọ̀ fún náà hmm. ta ló dìwọ̀ fún náà mọ̀ ń pàdà la ilaha illallah ẹ̀mbá sọ pé la ilaha illallah ṣùgbọ́n ti to prepare for the fire. Then. Whosoever says, no one deserves worthy uh, uh, uh. of worship except Allah. La ilaha illallah yabtaghi bidhalika wajha Allah. Eh, eh, la ilaha illallah ọ̀hún gbọ́dọ̀ sí nǹkan kan. Lọ́nà ẹ̀tọ́, báwọn àwọn kìíní ìlẹ́tọ̀ sí nǹkan yẹn, àyàfọ́ lọ́wọ́ bá. Gbogbo ń tọ́ bá sìn tó ẹbí kì bá sọ̀nà ẹ̀tọ́ ni lọ́mọ pé ìwọ òfurufú bá sí ní. There's no one worthy of worship except Allah. No nípa báyìí tàbáwo hadithi ẹ̀rí pé ọ wà ń bẹ́ pé ọlọ́run ọba sọ́dẹ̀ ìwọ̀ fún náà ọ̀sọ̀dẹ̀ ìwọ̀ fún iná tàbí ń sọ nǹkan dé ìwọ̀ Allah ìrìn tí ọlọ́run ọba ti kọ̀ fún iná wípé trípọ́lọ́run ọba náà lálágbára tó lè kọ̀ pé mọ́sí hmm. mọ́sí ó dé ìwọ̀ tí wọ́n sì ní nǹkan dé wà fún nǹkan yẹn ni pé nǹkan yẹn ò ní dọ́dọ̀ nǹkan yẹn hmm. kì ní nǹkan náà ò ní dọ́dọ̀ nǹkan hmm. nǹkan kejì yẹn náà hmm. ṣùgbọ́n jẹ́ sí pé bọ́lọ́run tí máa ń sọ nǹkan dé wà kí nǹkan ọmọ dọ́dọ̀ ìkejì rẹ̀ bọ́lọ́wọ́ bá ṣe máa ń hánà wípé kíkiní kan máa dọ̀dọ̀ ìkejì àbí kíkiní kan máa dọ̀dọ̀ ìkejì rẹ̀ ọ̀nà méjì ọ̀nà àkọ́kọ́ ó kí ọlọ́run ọba kọ́kọ́ pé kí aburú ọdọ́dọ̀ nǹkan lọ́jọ́ bó ti wà ní hadithi pé fa iná lọ ọ̀rọ̀ àdá iná ọmọ rárá wọ́n náà mọ̀ pé iná kí ni ọmọ rárá ọlọ́rin ní iná ò ní dọ́dọ̀ ẹni tá a fẹ́ sọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ pa burú ni kí ni iná ẹni pé ọ̀nà àkọ́kọ́ ni ọlọ́run máa sọ pé ká burú ọmọ dìde nǹkan irú ẹ̀ ní àpèjúwe hmm. ìwé ẹ̀rọ wà nínú àyà 72 tọ́lọ́wọ́ bá sọ pé innahu man yushrik billahi faqad harrama Allahu alayhi al-jannata wa ma'wahu an-nar wa ma lil-zalimina min ansar ọlọ́wọ́ bá sọ pé dájú sáká ẹnikẹ́ni fẹ́ra gbé verily

tàbí ká tó kí dáadáa kọ́mọ́ dọ́dọ̀ nǹkan mm-hmm. àwọn abẹ́lẹ̀ ọ̀wọ̀n ọba ní jùlọ ọba tí máa ń kọ aburú pé nǹkan gbogbo tí ń pè ayé àtàkìyàmù mọ́jẹ́ kọ́ jẹ́ ti gbogbo wa. wọn náà lọ́ba máa ń jẹ́ kí dáadáa ọmọ dọ́dọ̀ nǹkan gẹ́gẹ́ bí n ta kì í àyà alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì náà mm. máa jẹ́ kí dáadáa jẹ́ kí dáadáa nǹkan náà mm. kọ̀ fún pé ah, dáadáa yìí ò ní dọ́dọ̀ nǹkan yìí

èèyàn kan bẹ ń bí ẹ̀dá kan bẹ ń bí hadithi nínú ọ̀rọ̀ táǹkà yìí irú ẹ̀dá bẹ́ẹ̀ ni pé èèwọ̀ ní kí iná dọ̀dọ̀ rẹ̀ tàbí ká pé èèyàn kan bẹ nínú hadithi pé èèwọ̀ ní kó ń gún dọ̀dọ̀ iná ṣẹ́gbó yorùbá dáadáa ni ẹ̀yìn pé èèwọ̀ ní kí iná lọ bá èèwọ̀ sí ní pé kọ́ńtì náà lọ bá iná gbogbo méjèèjì lọ wọlé tó ń tẹ̀lé harrama Allah harrama ala an-nar من قال لا إله إلا الله لا إله عارف تعالى نتعلم تعالى تعالى نتعلم náà lẹ́jọ́ sọ la ilaha illallah ṣùgbọ́n o sì mọ̀ sí tó bá sẹ́yìn lásẹ̀yìn ọ̀la tó bá sọ́jẹ́ ìlẹ́nu lásán pé la ilaha illallah la ilaha illallah la ilaha illallah àwọn bá ń fún bàbá la ilaha ìyá la ilaha sáwọn yẹn ni bàbá bàbá la ilaha pọ̀ láwùjọ yìí àwọn alásàdà tó alásàdà náà yẹn Eh, àwọn àfá àwọn akẹnirọ́ pé alásàlá àtúkọ̀ alásàjà iná lókọ̀ wọn ilẹ̀ eh, ọlọ́nláwà kó mẹ́jọ ilẹ̀ eh, ti gbé wá kìníkan jásàlá tàbí àsàlá àtú àwọn máa sì jókòó àwọn àfọ́ ọmọ ìpínlẹ̀ ìlú ìdókòó àsàlá àtú kò sí ní jẹ́ ìdókòó àsàlá àtú àwọn tó sáájú wa tí wọ́n dá ìjọba lọ́wọ́ sí jókòó kí ìbẹ̀sìn jẹ́ náà ní gbogbo jókòó àsàrà ní gbogbo sí dáadáa kankan tí wọ́n ti ń mẹ́ àbúrú wọ́n ṣe bíbí àláti bẹ̀rẹ̀ dópin ọkùnrin àti obìnrin mìíràn mára wọn wọn ò ní gidi kankan tí wọ́n mú ní rìsọ́ọ̀tì kankan ju kọkùnrin àti ọkùnrin mìíràn pẹ̀lú ara wọn kí bàbá kan jókòó wájú àwọn ìyá àwọn ìyàwó àwọn náà sì fi ìyàwó rẹ̀ lọ sátàrà ń lọ sí bí àsàdánà ìdí ó ti bàyàwó mọ́ lọ́wọ́ ní lọ́ni náà sì nípa báyìí sí kí ní rí la ilaha illallah lásán náà ni àdéhìsì ìwé láà sí ti bẹ̀rù lábùd ọ̀nà ìyẹn ọgbọ́dọ̀ wù sí gẹ́gẹ́ bá nàbí sí parí àdéhìsì ẹgbẹ́ ìyá bìtábí bí ìdáríkà wọ́jẹ̀ Allah ó fi wọ́jú ìlọ ẹ̀yìn eh, eh, tí ń fa láìláìlá tó tún so tíra mórí tẹ̀sùbá tẹ̀sùbá ti fi ń fa láìláìlá ó tún so tẹ̀sùbá ó tún so tíra mórí ẹ̀rí mm. eh, nǹkan kí ni tún ẹlẹ́mì ẹlẹ́bọ ní ọ̀ wọ́n fa láìláìlá lọ́ ẹnu ọ̀nà ilé rẹ̀ ń ká tòtòtò yìí mm-hmm. kí ni tún láìláìlá ó ń wí láìláìlá pẹ̀lú nọ́mbà tó wù mm. kò tẹ̀lé súnà nẹ́bí ó sì ní àwọn dáhùn wíni ọgbọ́dọ̀ tẹ̀lé súnà nẹ́bí bá ẹgbẹ́ nẹ́bí ti ní káwé láìláìlá ọ̀wù ń bẹ̀ ilé gbọ́wọ́ àdáṣẹ̀ sílẹ̀ ń tẹ̀ àwọn kan bẹ ní ìsìn ara fẹ́ kírun wọ́n tún sí kọ́mọ̀ láìláìlàlà láìláìlàlà láìláìlàlà láìláìlàlà láìláìlàlà láìláìlàlà láìláìlàlà náà wọ́n kọ́ sí kún tó sí kọ́mọ̀ yára pé sáfú sáfú lẹ́yìn láìláìlàlà tó gbó wà bẹ̀ nǹkan lè ń dáhùn ń bí o ìrẹ́ lè mẹ́rin gbìyẹ́ wọ́n kí wà àwa ni wọ́n kí ẹni lẹ́mọ̀ gbọ́ wa láìní gbìyẹ́ rí wọ́n kí àwa dáhùn sí láìláìlàlà ní òkú wọ́n gídé àbáyìntì ni ànábì ní òṣèrò yẹn yín láàrin yìí ó ní yàbẹ̀tẹ́ bí èdè ìdáyálíkà ó ń ṣe nítorí ọlọ́run ọba hmm. ó ń ṣe nítorí ọlọ́run ọba yàbẹ̀tẹ́ bí èdè ìdáyálíkà wájú yàbẹ̀tẹ́ bí èdè ìdáyálíkà wájú ó fi ń wá ojú rere ọlọ́run ọba ṣùgbọ́n bá fi ń wójú rere ọlọ́run ọba gbọ́dọ̀ tẹ̀lé súnà ìnábì wa Muhammad sallallahu alaihi wa sallam sọ nípa báyìí èyí láàrin ọ̀rọ̀ ẹ̀yẹn táàsọ ọ̀rọ̀ láti ń bẹ fún tawhid tó jẹ́ sí pé ó sọ̀kalẹ̀ àbí ó jókòó sórí la ilaha illallah tàbá sọ pé à ń sọ̀rọ̀ tawhid tawhid jókòó lórí kíni la ilaha illallah pé olórí tawhid pẹ̀lú pé kí èèyàn sọ jáde kọ́jà ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ ọmọ yẹn ká pè wá sákèésì kan láàrin torí pé tó máa tá ń kílẹ̀ kan ní àwọn ní ó ti máa fi jáde lẹ́gbẹ̀ẹ́ yẹ́ ẹ̀sà ọ̀rọ̀ wa lọ́sọ lónìí àwọn ni bàbá láìlà àwọn ènìyàn láìlà lọ́mọ yìí pé àwọn onítẹ̀jẹ́ kan bẹ̀rẹ̀ àwùjọ wa ní àwọn mùsùlùmí tí wọ́n rò pé kí èèyàn ti láì lára láò lẹ́nu lásán ó ti tó ìta bá ti wí lẹ́nu pé láì lára lára àti wà náà àwọn sáná jẹ́ ròyìn bẹ́ẹ̀ lọ́mọ pé kò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ sọ wà pé kò tó láyà sí torí pé tó ní ká ti láì lára láà òun náà ló mú májèmú rẹ̀ wá àwọn ní ti láì lára káàfi wà lìjẹ́ náà ànábì sallallahu alaihi wasallam òun náà ló tún mú májèmú rẹ̀ wá hmm. ó sì wá mú apá kan ọ̀rọ̀ rẹ̀ tó wà ju apá kan yòókù wọ́n gbà tàn jẹ́ ìrìn كما حديث كما يروى عن حديث عن سنن عن داود رحمه الله من حديث معاذ بن جبل قال قال رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم من كان من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة وهذه يوم الدمو قام من آخر كان كان دواجه سيكون بقى فيقول أي لا إله إلا الله من كان آخر كلامه آخر كلامه إبروني

àti ẹlẹ́sìn mùsùlùmí àti ẹlẹ́sìn mùsùlùmí tí wọ́n máa ń ṣe kíní jáde wọ́n máa ń kọ́ àwọn wílà ìlà táwọn náà wà lè jẹ́ náà lọ́fà tó jẹ́ sí pé kán àwọn sálà wọ́n gbọ́ yí dáadáa àwọn kan wá bá Hasan Hasan al-Basri rahimahullah wọ́n ní àwọn kan sọ pé ẹni tó bá sọ pé la ilaha illallah la ilaha illallah ẹni bá ti la ilaha illallah dakhala al-jannah wọ́n wá bí Hasan al-Basri lè rí pé yọ́ wà lè jẹ́ náà فقال حسن بصري وعفو عليه من قال أن تبصق لا إله إلا الله تبصق لا إله إلا الله فأدى حقها تدسي تعفو وفرضها أطنانيا تيكون سيكون لا إله إلا الله يعني لا إله إلا الله لكوني رايت لا إله إلا الله تنيا ونانيا tọba ṣe ni ẹmbà ṣe àwọn nǹkan tí ó kó mọ́jẹ̀mú sọ fún alẹ́ kan pé ẹni tó ní ká sọ láìlẹ́lọ́nà lòmú mọ́jẹ̀mú ìwà títí ànábọ̀ Muhammad ní tó bá sí ọ̀rọ̀ ẹ̀yàn rẹ̀ mọ́ tó sí májẹ̀mú rẹ̀ mọ́ dákọ̀ alàlìjẹ̀nà ọmọ alìjẹ̀nà tó wọ nǹkan mi ò Wahb ibn Munabbih rahimahullah àwọn kan wá sọ fún pé alaysa la ilaha illallah miftah aljanna ibi la ilaha illallah ni kí dáàfi wọ alìjẹ̀nà ẹ̀kọ́ ní abala bẹ́ẹ̀ ni kí dáàfi wọ alìjẹ̀nà ṣùgbọ́n o kò sí kí kankan tí ń bẹ tí ò lẹ́nu àrí fàyìndí tàbí mẹ́fìtàáhìn lẹ́hù àsìnà hmm. tó ti hálàkà tọwọ́ mú kí ìtọ̀ lẹ́nu lọ́wọ́ ilẹ̀kùn ó sì ọlọ́wọ́ hmm. mú kí ìtọ̀ ẹgbẹ́ kàwà lẹ́nu orí lásán lórí kò lẹ́nu lámù yẹ́fìtà ọwọ́ ní sahẹ́ buhari wọn ní sílẹ̀kùn fún ẹni kí bàbá láìlá ìyá láìlá láìlá àti ẹni kọ̀ lẹ́nu kí ìtẹ́ ò lẹ́nu ni ó hmm. lè wà jẹ́ náà jẹ́ àti kọ́ lọ Mm-hmm. ẹnu ti ya pé láìláìlá ọgbọ́rọ̀ ní májẹ̀ àwọn nínú káwí lẹ́nu lásán kan náà tó fi jẹ́ sí pé nínú táwọn èèyàn ti láwùjọ wà jẹ́ ṣàkíyèsí fáwọn èèyàn torí pé èrè lẹ́kṣọ̀ náà ni pé ká treat ká mú ká mẹ́rìnsà nǹkan tí ń ṣẹlẹ̀ láwùjọ gangan lọ́wọ́lọ́wọ́ nínú táwọn èèyàn ti láwùjọ wà pẹ̀lú láìláìlá ní ọ̀nà tó jẹ́ sí pé ó léwu púpọ̀ dédé àárín ọ̀pọ̀ lànà jẹun fún yàtọ̀ jù lọ́jọ́ ọkàn pé ó náà ní pé káwọn ìsọ pé gbogbo mọ́sáàsì lọ́fẹ̀ẹ́ nìyẹn la ilaha illallah mẹ́wàá mẹ́wàá ní wọ́n ti parí ẹ̀ Muhammadu Rasulullah sallallahu alaihi káfíìsì kọkànlá Subhanallah àdánwò ńlá ni ó ẹ̀yìn wọ́n tó ń gbọ́ mi ó tètè tètè sáré tètè tọ́ ọ bá kìlọ̀ fún wa tí wọ́n bá gbọ́ kúrú mọ̀sánsíbẹ̀ hmm. torí pé ìwọ náà ti dákẹ́ òtùwà pẹ̀lú La ilaha illallah lẹ́wà Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Ní ọ̀báyà ti bí yòókù nítorí pé la ilaha illallah làfẹ́sọ̀ gbogbo ẹ̀ náà wọ́n fún ọ̀kan mọ́ lára káàkiri. Lédèdè jẹ́ gìfàrù náà, lédèdè wọ́n sá fún gbogbo ẹ̀mọ́ lára. Náà, ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pé la ilaha illallah mẹ́wàá mẹ́wàá Muhammadu Rasulullah mm. ọ̀nà mẹ́ta ni gbólóhùn la ilaha illallah mẹ́wàá mẹ́wàá Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam ló fi gbèsè òfin ìbàjẹ́ nínú ẹ̀sìn ọ̀nà àkọ́kọ́ òní pé jí hàtùlà àdẹ̀kì ta ló fẹ́ pé mẹ́wàá lẹ́ẹ̀kẹ́ máa wù mo rẹ̀ ti rẹ́ rí pé mẹ́wàá lẹ́ẹ̀sì tó yẹ pé lẹ́yìn kan bá ti mẹ́sàn ní ìṣẹ́ máa fojú lánàá sọ́wọ́ fi kọ gbá ó ti ní téèkì àbí tí bàbá kan ń tàbí àmọ́sálásí ti rìn wọ́n ti mọ́sálásí ti rìn tàbí ìjọba ń ti mọ́sálásí rẹ̀ tí ẹnìkan bá wá ṣèṣì fẹ́ sàdúrà nìyẹn tọ́wárin láàrílá ìlàlá mẹ́sàn-mẹ́sàn Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam ti kẹwàá rẹ̀ wọ́n pè áhà ah, ah, ah, subhanallah subhanallah bí ìgbà tí bí ìgbà tó ti gbà tó ti gbà pé nínú pé wọ́n ti gbà pé mẹ́wàá mẹ́wàá ní sẹ̀ríà dídí àníyẹ ẹlẹ́ẹ̀kejì ni pé ta ló sọ fún pé Muhammadu Rasulullah nọ́mbà 11 ẹ̀ zizikiri ni zizikiri ni ká máa fún Muhammadu Rasulullah láì fi láì rárá lọ síbẹ̀ ẹnìkan ò lè sọ fún ọ pé zikiri kan wà tẹ́lẹ̀ sí pé muhammadu rasulullah muhammadu rasulullah muhammadu rasulullah kiri zikiri ìgbà tí ó di zikiri ìgbà tó bá jẹ́ àmọ́ ọba zikiri tí zikiri láìlá mọ̀ pé bọ́yá zikiri kan wá sára àwọn ọmọdé muhammadu rasulullah sallallahu alaihi wasallam muhammadu rasulullah sallallahu alaihi wasallam muhammadu àmọ́ yíwá pẹ̀lú láìlá illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam kódà ẹni tí ń rí muhammed rasul láti ọkàn náà ni à ń fura gbónígbòlówù ní aláṣejù ni ó ti fẹ́ sọ ànábì dúgbà kejì kí lọ ọlọ èyí tí wọ́n sọ pé láì láì láì mẹ́wàá kó pé wá dàbí láti rí kàlà kó fi ti kọkàn rárẹ̀ tó dájú sí pé muhammed rasul láì ní ìkọkàn rárẹ̀ lórí pé àdánwò nù ẹ̀dá ẹ̀yìn ìbọn mi alákùnrin gbogbo ń tàn tú fún ọ yìí wàláhì tọ́ bá tètè ju gbogbo àbúrò sílẹ̀ ìwọ̀n lọ́hún benefit wọ́n tọ̀ rẹ́rìn-ín bó ti ń gbọ́ wáyé pé àṣírí wa ní ń tù yìí àti ìdí oṣù láìlì kìyàmà tó bá yìí fèsílẹ̀ lọ́nà ayé báyìí nìtì yọ́mọ̀ tó bẹ̀rẹ̀ sẹ́rọ̀ ayò lọ́jọ́ àti kìyàmà ó jìyà ó jù lórí yá torí kò tó ti gbọ́ pípọ̀ dá. ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta tí láyé aláwọ̀ mẹ́wàá mẹ́wàá Muhammad rasul láì tọkọ kàlá tó fi jẹ́ pé ìkùnà ni òun náà ni pé àkókò tá a fi tẹ̀ sí àkókò táwọn tí a máa ń wí tí wọ́n gbé kí tí wọ́n gbé tó jẹ́ sí pọ̀pọ̀lọpọ̀ wọn lẹ́yìn wọn márùn lẹ́yìn wákàtí márùn yẹn máa ń bèsì pàápàá jùlọ lẹ́yìn wọn àsùnbà àti láàrin mọ́gbẹ́bì sí ìṣáì àbí wọ́n bá ti pé àwọn masáráṣí ní ọjà ní gbogbo orun kọ̀ọ̀kan wọ́n máa fi sí torí owó tí wọ́n bà lọ́dọ̀ àwọn jẹ́ mọ́tọ̀ wá ìyá sáfìlá mẹ́wàá mẹ́wàá iná láàrín fọ́rọ̀ àyíká kọ̀kàrà mẹ́wàá mẹ́wàá rọ́bìlà alàmìnà tí ọ̀kàrà láìláìlàlá muhammadu bùdẹ̀tìrì ayọ́ alìmùsùtàn àwòkẹ̀rí olùgbọ́n mi alákùnmọ̀lẹ́tọ́ bá sí tọ̀kùnrin jù rẹ̀ dáadáa onáà ní kó sí láìláìlàlá lẹ́nu kọ́ ìfẹ́ pẹ̀lú ẹni pé kó sí bánàbìsì ni ó sí sọ́lọ́lọ́ tọ́wọ́ bá ti lè ṣe la ilaha illallah bó ti wá owó rí ọlá ti ń bẹ̀rẹ̀ fún la ilaha illallah kí lọ lánà rẹ̀ nìkan wọ̀ ọ́ ìjẹ́káwá wọ látàpẹ̀lẹ́ mìíràn tó tún nílẹ̀ fún tó bá ti tawhid ìyá ni pé la ilaha illallah tẹ́ ń wọ yìí tí a bá ṣe bó ti wá nínú ṣẹ̀ríà láyà náà Qur'an ni ó àbí nínú súnà lẹ́wà Muhammad sallallahu ọmọ yìí ọ̀nà látọ̀ lágbára ń bẹ̀ fún tó bá ṣe ọmọ ìgbé orí ọlá tí ń bẹ fún láàrín àlọ́ ọlá àkọ́kọ́ ni pé ẹnu ọlá náà sì ní pé ẹsẹ̀ rẹ yóò di nta parẹ́ ó sì di ẹjọ́ wọ àjẹjọ́ ní kó lákòóṣẹ́ rẹ mọ́tò nǹkan bákan náà nínú àwọn ọlá tí ń bẹ fún láàrín àlọ́ àti àwọ̀ àpọ̀nlé iyì lọ́nà fún láàrín àlọ́ ni pé gbogbo àwọn ànábì ọlọ́run látòkè nílẹ̀ kí ni mo pè gbogbo àwọn ànábì ọlọ́run látòkè nílẹ̀ tó kọjá wá sọ́dọ̀ àwọn àjọwà ní tó fi wá fún àbá ànẹ́bíwá Ibrahim tó fi wá fún ànẹ́bíwá Musa tó fi wá kọjá sọ́dọ̀ ànẹ́bíwá Isa tó fi wá lọ́dọ̀ ànẹ́bíwá Muhammad gbogbo wọn pátápátápátá gbogbo wọn ni wọ́n ṣe la ilaha illallah kódà kì í sì gẹ́ sílẹ̀ nù lásán òun gẹ́ ni special zikir tàbá ní zikir ní pé ìrántí Ọlọ́run bá tó jẹ́ ẹ̀sà tí wọ́n mọ̀ special tí wọ́n mọ̀ pé gbogbo wọn pátápátá dára wí láwọn àlẹ́jọ́ náà wọ́n yìí sallallahu alaihi wasallam wọn ò wí lórí ahọ́n lásán mm-hmm. kí ni mo wí wọn wí lórí ahọ́n lásán wọ́n sì ṣe pẹ̀lẹ́ mm-hmm. ló jẹ́ kó wúlò fún wa tí wọn náà bá fẹ́ jèrè mọ́ wí lórí ahọ́n lásán ṣiṣẹ́ pẹ̀lú láìdáha ètò mm-hmm. àwọn àrẹ́bí ọlọ́run tí wọ́n wá rí wọn wọ̀nyí náà ni inú ọ̀rọ̀ táwọn ní ẹ̀lọ́sẹ̀sẹ̀ mọ̀ insha Allah ta'ala bí wọ́n ti wí láìdáha pápá gbà nígbà Mùsá Bọ́nà ọ̀sẹ̀ ẹ̀kọ́ mẹ́rin láìláà lọ́wọ́ fún. Àṣìṣẹ́ bá ní ẹ̀sìn ànábì Mùsá ẹ̀sìn kí ni ẹ̀sìn láìláà ìlàlá. Nígbà tára bí Mùsá bá ti jẹ́ pé ẹ̀sìn ẹ̀mẹ́jẹ̀sìn láìláà ìlàlá. Ó dára nígbà náà dẹ̀ ẹ̀yí sáà náà kí ni ẹ̀sìn láìláà ìlàlá. A sì mọ̀ fọmọ Ísírẹ́lì náà méjèèjì. Àwọn náà sì mọ̀ pé ànábì Ibrahim ló bí Ísírẹ́lì náà lórí gbogbo àwọn Yakubu lórí gbogbo Ìsáàkù lórí Ísírẹ́lì. Ó yà pé tí àwọn ọmọ bá jẹ́ pẹ́sìn wọn bá jẹ́sìn láìláà bàbá wọn àgbà náà ẹ̀sìn